جمالك في عيني وذكرك في فمي وحبك في قلبي وكيف تجيب وحبك في قلبي وكيف تغيب لا تقذفونا بالشذوذ فهننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع شريعتنا سنا وعلى مكون التي لكريمتنا هتدي ولكل قول نستدل بهاية أو بالحديث لمستقيم لمسند لا تقف ما بشهود فإننا سرنا على نهج القوي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

إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يتئ الله ورسولا فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ló ṣe yí pé òun náà ló ní gbogbo ọpẹ́ oore tí ó ga jù tó jẹ́ pé ọlọ́run ọba ṣe fún èmi àtẹ̀yìn òun náà ni ní mọ́tòlì Islam ìdẹ̀kùn wípé a jẹ́ mùsùlùmí òun náà ni oore tó ga jù táwa tá a jẹ́ mùsùlùmí tá a gbọ́dọ̀ máa tì síwájú gbà tá a bá fẹ́ du ọpẹ́ àwa náà wá ti oore náà a ti ọpẹ́ rẹ̀ síwájú. kí ọlọ́run bá kí ó gba ọpẹ́ náà ní ọwọ́ wa. àwa fi bẹ lọ́hùn. kí ọlọ́run bá kó jẹ́ ẹni tí ó ṣe àánú fún wa láti jẹ́ pé kí àwa náà jẹ́ ẹni tí ó kó lórílẹ̀ ayé ilẹ̀ tí ó jẹ́ mùsùlùmí abẹ́lẹ́ wọn kọ́ ló ń jẹ́ ká jẹ́ ẹ tí ó wà àlìjánná pẹ̀lú sábàbí Islam orí ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé òun náà ni ní mọ́tòlẹ̀ áfíà òun náà ni ìdẹ̀kùn pé ọlọ́run ọba fún wa ní àlàáfíà òun ni oore tí ó tẹ̀lé pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àlàáfíà náà la fi jókòó síbí kọ́lọ́ ọmọ gbà àlàáfíà lára ẹnì kọ̀ọ̀kan wa àlékún àlàáfíà ọlọ́mọṣẹ́ wa ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa oore tí ó tẹ̀lé òun náà ni ní mọ́tòlẹ̀ amni oore pé ọlọ́run ọba fi wá lọ́kàn balẹ̀ ní agbègbè wa ń bì yìí òun náà ló jẹ́ kí lè máa bára wa sọ̀rọ̀ ọlọ́run àwọn ìlú tí ò sí fọkànbalẹ̀ àwọn tí wọn ò lè jókòó báwa ti jókòó yìí adúpẹ́ fọlọ́run ọba tó fún wa ní ìfọ̀kànbalẹ̀ lágbègbè wa yìí kí ọlọ́run ọba kó má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ń bẹ́ẹ̀ àlékún ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run ọba kó ṣe é fún wa ní agbègbè yìí gbogbo ibi tí ó wà sí fọ̀kànbalẹ̀ kọ́lọ́ kó bá fi fọ̀kànbalẹ̀ síbẹ̀ ọpẹ́ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n máa wà lórí ní mọ́tòlì ibìkọ́ lórí pé ọlọ́run ọba ṣẹ́wà kù sórílẹ̀ òun náà ni pé afẹnu tẹfsiri wa ti lánàá atúnlá pàdé lónìí ọlọ́run tó ń fi wálẹ̀ bọ́lọ́run ọba bá ní kó má ṣeé ṣe kò sí nǹkan tá a fẹ́ ṣe fọlọ́run ọlọ́run ọba náà lọ́ba tó sẹ́ni kọ̀ọ̀kan wa kù látìgbà tá a ti délé ayé dìsìn adúgbò fọlọ́run ọba lórí àṣẹkù náà ẹ̀ ṣíṣẹ́kù wá ní òpin sọ́nà méjì ọlọ́run ọba sí àwọn èèyàn kan kù nítorí pé kí wọ́n lè bá a jẹ́ ní iná ọlọ́run bá sí àwọn èèyàn kan kún tó gbé kí wọ́n lè bá jẹ́ ní àlìjánná ìwọ ọlọ́run abẹ́ lọ́wọ́ bá fún ṣiṣẹ́ kù wa ọlọ́run jẹ́ àfijẹ́ ní àlìjánná ni kọ́lọ́ má jẹ́ àfijẹ́ ẹni gbogbo àwọn orí tó wá kù pátá yányán náà látún wá dúpẹ́ fọlọ́run ọba lórí ẹ̀ tọ́lọ́run ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa àwọn orí náà kọ́lọ́run má jẹ́ kí ó bàjẹ́ àwa bẹ́ lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títòní kí ọlọ́run ọba kó sọ́dọ̀ ọ̀run fún mi tí máa máa bá wa sọ àwa náà tí a máa gbọ́ náà kọ́lọ́run kó sọ́dọ̀ ọ̀run fún wa. esi náà naa jẹ́ kémi náà fi rí ọ̀nà ọlọ́run gbígbọ́ náà kọ́lọ́run jẹ́ kémi náà fi rí ọ̀nà ọlọ́run àwọn méjèèjì ọlọ́run jẹ́ kí náà kọ́ wá wúlò fún wa ní ní la billah. ní àná ọlọ́run ọba ọba wa sọ̀rọ̀ nínú hajj Quran twenty two. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó bá wa sọ̀rọ̀ ń bẹ̀ ní àyà fọ́tì àti ń ṣe tẹ̀síìlì yẹn bọ̀ láti ìjẹta àti àyà náà lọ́lọ́run ọba ti bá wa sọ̀rọ̀ ọlọ́run ọba ń sọ fún wa ń bẹ̀ auzubillahi minash shaitani rajim alladhina ukhriju min diyarihim bighayri haqqin bighayri haqqin illa an yaqulu rabbuna Allah wàláwùlà dáfúwò lọ́ọ́ náà sábà àdọ́ ohun dìbà láùdí má ti sọ̀wá mi ò àbíyà òun wà sọ̀làwá tó ń wà masáàjìd wà masáàjìd yúdkàrù fi asmọ́lọ́ yúdkàrù fi asmọ́lọ́ ìkẹthìrọ̀ wàlàyànsọ̀rọ̀ náà lọ́wọ́ إن الله لقوي عزيز أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين أخرجوا من ديارهم بغير حق الله باتي الله رجا أنسى لا يفواني أنا wípé òun ọlọ́run ọba yọ̀ǹda ní àyàtọ̀ ṣáájú lọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí tí wọ́n ti ṣáájú wa lọ. ọlọ́run ló ń yọ̀ǹda fáwọn tí wọ́n ti ṣáájú lọ yẹn ní àyàtọ̀ wà lókè ọlọ́run ló ń yọ̀ǹda fún wọn kí wọ́n máa bá jagun àlẹ́dínà yòókọ̀ tàlúnà àwọn mùsùlùmí yìí tó yẹ pé àwọn náà àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ń gbógun wá bá wọn ọlọ́run ọ̀wá yọ̀ǹda fún wọn kí wọ́n ti bá wọn kèfèrí jagun àáyà ni àáyà alákọ̀ọ́kọ́ tọ́lọ́run ní pé mo ti yọ̀ǹda fún àwọn tí àwọn kèfèrí ń gbógun wá bá káwọn náà máa bá wọn kèfèrí náà jà ọlọ́run torí kí ni obì anna òǹzọ́lẹ̀ ọlọ́run ní àwọn kèfèrí ni wọ́n ṣàbòsí àwọn èèyàn yìí wọ́n lé wọn kóònù lù wọ́n fìyà jẹ wọn òjò wọn jọ́sìn fọlọ́run wọ́n tún wá sákò fún wọn wọ́n tún wá bá wọn níbi tí wọ́n sá sí wọ́n tún wá fẹ́ máa fìyà jẹ wọ́n ń bẹ̀ ọlọ́run torí ẹ̀ la fi yọ̀ǹda pé kí wọ́n máa bá wọn jà. ọlọ́run wa ní lóòótọ́ làwọn mùsùlùmí ò tí ì pọ̀ tó àwọn kèfèrí tòótọ́ ṣùgbọ́n ọlọ́run ọba o ọlọ́run ọba ní òun lòun lágbára láti ran àwọn mùmìnì lọ́wọ́ ọlọ́run ní òun lòun ó jẹ́ wọn borí àwọn kèfèrí náà. alladhina ukhriju min diyarihim ọlọ́run àwọn tá a yọ̀ǹda fún pé kí wọ́n máa báwọn èèyàn jagun yìí àwọn làwọn tí wọ́n lé jáde kúrò nù lé wọn àwa ni kí wọ́n máa bá àwọn tó lé wọn jáde kúrò nù lé tí wọ́n tún lé wọn wábi tí wọ́n tún sá lọ a ní kí wọ́n máa bá wọn jà wọ́n lé wọn jáde bí gèrè akin láì ṣe lórí òdodo náà fi lé wọn jáde. ìlà ayakùn ọlọ́run ní ìtàn fi lé wọn jáde ò mọ̀ ju pé ìtàn àwọn máa ń ṣe ò ju pé wọ́n kàn sọ wípé ọlọ́run ọba wa. òun náà ni Allah wọn yẹn tó yẹ kájọ sìn fún náà ni Allah gbólóhùn tí ń jáde lẹ́nu wọn ni tó yá jẹ́ pé àwọn tí jẹ́ àwọn kèfèrí wá gbógun tì tí lé wọn jáde náà. ọba àbá máa dáàbò bo àwọn èèyàn ni ká máa dáàbò bo àwọn apá kan àwọn sá pẹ̀lú pé ká lu àwọn èèyàn kan pé ká ẹ̀yin náà ẹ̀yin ni ẹ gbógun táwọn èèyàn yìí tí wọ́n fẹ́ máa wù àbàjẹ́ tá máa ṣe bẹ́ẹ̀ ni tá a kàn ní káwọn tí wọ́n bá ń ṣe wà àbàjẹ́ ẹ̀yin ẹ má bá wọn jà o ẹ sáà jẹ́ wọ́n máa ṣe wà àbàjẹ́ lọ ẹ̀yin ẹ sáà máa ṣe sùúrù dágbé sùúrù nìkan la bá ẹ máa ṣe ni kẹ́ ẹ má jà ọlọ́run nìkan kò lè ṣe ṣe bẹ́ẹ̀. ọlọ́run ní sọ̀wá mi hù àwọn ilé ìjọsìn ànábì ọlọ́run ọba tó ti ṣáájú lọ ní Isa bin Maria tá a mọ̀ sí Jesus ó jẹ́ nǹkan tó ṣe yí pé àwọn ilé ìjọsìn tiwọn ni wọ́n ń pè ní sọ̀wọ́ amíhù tí wọ́n máa ń kọ́ sí ìgbèríko ọlọ́run ni wọ́n bá ti wó gbogbo ẹ̀ dànù táwọn ẹgbẹ́ ìgbà tí jésù náà ń ṣe gbèsè ayé táwọn àbáníkò náà gbógun táwọn èèyàn ni nígbà tí wọ́n ń finira kan àwọn èèyàn rẹ̀ àtòun náà ọlọ́run gbogbo ilé ìjọsìn tí wọ́n kọ́ ń pátá yẹnyẹn àbá wọn bá ti wó dànù. gbogbo ilé ìjọsìn tí wọ́n kọ́ sínú ìlú oná ní bíyàwó táwọn tí wọ́n jẹ́ àwọn tó bá ń tẹ̀lé jésù bá kọ́ sínú ìlú ọlọ́run wọn bá ti wó gbogbo ẹ̀ dànù. àwọn tí wọ́n tẹ̀lé musa ilé ìjọsìn tí wọ́n náà ń pè ní sọ̀là wá tùǹbẹ̀ kì í ṣèrún ní yín mu so wọn bá ti jẹ́ nǹkan tó yẹ pé wọn bá ti wó gbogbo ilé ìjọsìn tí wọ́n náà dànù. wa masajidu yudhkaru fiha ismullahi kathira. bẹ́ẹ̀ náà ni mọ́sálásí tó yẹ tàwa mùsùlùmí náà tá a bá ní a máa ṣe sùúrù lásán ká má gbógun tàwọn tí wọ́n ń fa ìdá kan wà ọ̀rọ̀ ni mọ́sálásí náà wọn bá ti wó dànù máa tó yẹ pé yuskaru fi asmullahi kathira tẹ́kọ̀ wọ́n rántí ó kọ́ ọlọ́run ọba ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọba tí wọ́n rántí ó kọ́ ọlọ́run ọba máa. wàlá yansuranna Allahu man yansuru. ọlọ́run ní ọlọ́run ọba ti sọ gbé dandan lòun ọlọ́run ọba máa ràn lọ́wọ́ àwọn tó bá dìde ńlẹ̀ tí wọ́n lọ jagun sójú ọ̀nà tọ́lọ́run ọba tí wọ́n dí àwọn kèfèrí lọ́wọ́ láti máa fa ìdá ka àwọn mùsùlùmí ọlọ́run ti ní dandan òun ọba ràn wọ́n lọ́wọ́. inna ọlọ́run ọba gangan fún ara rẹ̀ kì í ṣe tí o lè dájọ́ ara rẹ̀ jà ṣùgbọ́n bọ́lọ́run ọba ti fẹ́ kó máa ṣẹlẹ̀ nìyẹn ọlọ́run ọba yìí náà láàlá ìjù ọba alágbára ni tó borí gbogbo àwa táǹbẹ̀ láyé ọlọ́run azizu ọba olùborí ni tí nǹkan kò lè borí ẹ̀. ọlọ́run ọba tún ṣàlàyé fún wa wípé àwọn tá a yọ̀ǹda fún pé kí wọ́n máa jagun àwọn sọ̀hábà tá a yọ̀ǹda fún yàn ọlọ́ni àwọn tó ṣe pé ìmà kànáà òǹfìlà àrùdì tá a bá lọ fún wọn ní ààyè lórílẹ̀ tá a lọ yan ààyè fún wọn tí wọ́n jẹ́ pé àwọn ni wọ́n ń kọ́ńtró ààyè yẹn lórílẹ̀ ọlọ́run ní àyọ̀dá bá ń yáàyè fáwọn èèyàn yìí ọlọ́run nǹkan tí wọ́n ta fẹ́ kí wọ́n máa ṣẹlẹ̀ lórílẹ̀ ni wọ́n jẹ́ ọmọ ṣẹlẹ̀ ọlọ́run ní kí ni alákọ̀ọ́kọ́ àwọn nǹkan mẹ́rin tá fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ lórílẹ̀ ni wọ́n jẹ́ ọmọ ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé kí ni o. wọ́n máa ṣètò báwọn èèyàn ó ti máa kírun wọ́n máa kírun ó tún máa ṣètò báwọn èèyàn ó ti máa kírun kí bá ṣàlàyé fún wa lánàá wípé ìjọba Islam ìjọba náà kọ́ mójútó ni pé bó làwọn èèyàn ó ti máa kírun àsìkò oorun ẹnìkan kan lílọ bíbọ̀ gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ wọ́n gbọ́dọ̀ já àwọn èèyàn máa kírun náà ẹlẹ́ẹ̀kejì ni pé bóun ni zaka ó ti máa jẹ́ yíyọ òun ni mùsùlùmí fi máa eradicate poverty òsì zaka yẹn ni mùsùlùmí fi máa ń pa òsì rẹ́ dànù àwọn tó bá jẹ́ ìjọba dáadáa bóun ni zaka ó ti máa jẹ́ yíyọ òun ni gbèsè ẹlẹ́ẹ̀kejì náà gbọ́dọ̀ bójútó. wàá márùn bíi màrún ẹlẹ́ẹ̀kẹta ni pé gbogbo tọ́lọ́mọ bá ti pè ní dáadáa pátá yẹnyẹn báwo ni wọ́n ti fẹ́ establish ẹ̀ lórílẹ̀ tọ́lọ́mọ bá ní eléyìí ní dáadáa eléyìí ní dáadáa gbogbo òfin ọlọ́run pátá wọ́n gbọ́dọ̀ kí làwọn ti fẹ́ establish ẹ̀ lórílẹ̀. wọ́n náà wà bẹ́ẹ̀ ni gbogbo àwọn bàbá ní pé ẹ gbọ́dọ̀ débi eléyìí ẹ má ṣe sìnà ni ẹ má mutí ni ẹ má ṣe yankan ni ọ̀rọ̀ gbogbo ẹ̀ pátáyáyá òun náà wọ́n pé wọ́n máa tiraka pé bóòlù àwọn èèyàn ti ní débẹ̀ wọ́n gbọ́dọ̀ gbìyànjú ìjọba Islam mẹ́rin yẹn gbọ́dọ̀ mójútó. ọlọ́run ọba ní gbogbo kó wá ṣẹlẹ̀ náà gbogbo ọba ní òun náà lòun ó gbogbo ń tà ń sọ ìgbẹ́wò náà ni ó padà ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé tí ó sì èmi jí mi ọlọ́run ló nígbẹ̀yìn àlámọ̀rí náà. وَيُكَذِّبُكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ ọlọ́run ni wàyí yukadibuka ọlọ́run ni tí wọ́n bá pe ìwà ànábì tí wọ́n bá pe ọ́ ní onírọ́ táwọn kan bá ń sọ pé onírọ́ ni ọ́ fàkọ́dí kádìdàbà ti kọ́bùlà ọ̀kọ́mù síwájú àwọn kèfèrí mọ́kà yìí àwọn èèyàn noah náà ti pe noah ló ń rọ̀ síwájú tẹ̀tẹ̀lẹ̀ náà. àwọn ènìyàn ànábì ọlọ́wọ́ bá tá a mọ̀ sí údù àwọn èèyàn tiẹ̀ ni wọ́n ń jẹ́ áádù àwọn náà kò náà ló ní rọ́ wọ́n pè ló ń rọ́. àwọn èèyàn sọ́ọ̀lì ni wọ́n ń pè ní sàmúdù àwọn náà pe sọ́ọ̀lì wọ́n pè ló ní rọ́ gbogbo àwọn eléyìí la sọ fún alánà bí wọ́n ti parẹ́ gbogbo ìlàsàlàyé fún alánà náà. wọ́n pọ̀ àwọn ìyá Ibrahim náà wọ́n sọ pé Ibrahim náà wọ́n ló ń rọ́ ni. wọ́n kọ̀ wọ́n mú lóòótọ́. àwọn èèyàn lúùtù náà wọ́n pe lúùtù ní onírọ́. Ọlọ́run ní àwọn tó ẹgbẹ́ ará anábì Suwaibu sí ìlú kan náà ń pè ní Madian àwọn tí wọ́n ní ìlú yẹn náà tí Suwaibu náà jẹ́ ọmọ ìlú kan nù wọn náà òun náà anábì Suwaibu yìí gbogbo àwọn èèyàn yìí pè ló ń rọ́ náà ọlọ́run ni musa ọlọ́run ní àwọn abanusọ yìí làwọn ò pe musa lónírọ́ àṣàlàyé fún alánà ṣùgbọ́n àwọn abanusọ yìí làwọn ò jẹ́ musa gbádùn ìbéèrè oríṣiríṣi náà máa ń béèrè lọ́wọ́ ẹ̀ so bẹ̀tẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ará kíbutù tí wọ́n jẹ́ àwọn ará pẹ̀lú àwọn ọlọ́run ni wọ́n pe anabi musa wọn pè lórọ́. ọlọ́run èmi ọlọ́run ọba àmúláyìtúlélẹ̀ káfìrí wọ́n kọ́ ṣe ìdẹ̀ra náà àmúláyìtú mọ́ṣe ìdẹ̀ra mo fi respite mo fi sílẹ̀ ìdẹ̀ra mo fi ilẹ̀ fáwọn kèfèrí ara ti tẹ̀ wọ́n dáadáa súnmọ́ àkàsó lẹ́yìn ìgbà náà mo tó wá fi àjẹ wọn bẹ́ẹ̀ni ọlọ́run bá ti máa ń ṣe nìyẹn. ọlọ́run ní báyìí ni èmi ọlọ́run bá ti máa ń kọ́ bàjẹ́ tí n fẹ́ kọ ìbàjẹ́ bẹ́ẹ̀ni ọlọ́run bá ti máa ń kọ́ nìyẹn tí n fẹ́ yí bàjẹ́ kúrò lórí ilẹ̀ bẹ́ẹ̀ni ọlọ́run bá ti máa ń yí kúrò lórí ilẹ̀ nìyẹn àwọn kan máa sọ pé ìbàjẹ́ làwọn fẹ́ máa ṣe ọlọ́ni wàá fún wọn ní dẹ́ra àtẹ́yìn kó tún máa wí pé ah àwọn bóyá yẹn wọ́n ti fẹ́ ṣe bàjẹ́ tán ọlọ́run ó sì padà wá kọ́ yóò wá padà wá fi àjà wọn ti ń ṣe bàjẹ́ náà. bàbá ayé kọ́ríyà ti àlàkìnnáà. ọlọ́ni àìmọye ìlú ọlọ́ni àìmọye ìlú ló sí òfin ọlọ́run ọba àlàkìnnáà tí àwọn ọlọ́run ọba pàlú yẹn rẹ̀ náà ọlọ́run nígbà tá a pàlú yẹn rẹ wàyí àzọ́ọ́límà ẹlẹ́bọ ni wọ́n alábòsí ni wọ́n ń gbà náà àwọn ọlọ́run bẹ pa yẹn rẹ nígbà tí yẹn bá jẹ́ yẹn dáadáa ọlọ́run nígbà tí wọ́n jẹ́ yẹn bu làpá wọn rẹ. ọlọ́run ní ìlú tá a wá ń sọ yìí fàyà kọ́ wíyà tó ń òru ṣe à nígbà tá a fẹ́ parẹ́ ọlọ́run ní àwọn èèyàn bẹ̀ nìkan ìtumọ̀ alákọ̀ọ́dá túmọ̀ fún aláàánú nìyẹn àwọn èèyàn bẹ̀ nìkan láyọ̀ dànù kó ń bẹ̀ á fi gbogbo lé ibẹ̀ á fi ilẹ̀ kó lè bá a máa jẹ́ ibùra fáwọn èèyàn ọlọ́ni àwọn èèyàn bẹ̀ nìkan láyọ̀ kúrò bẹ̀ nínú tẹ̀síìrì mi ni pé ọlọ́ni á pa àwọn èèyàn bẹ̀ run gbogbo sílì wọn gbogbo àjálé wọn pátá yẹn àtúnjẹ kó wó mọ́ náà. wàbẹ̀rẹ̀ mú ọlọ́run nìkan ga ti ń bẹ́ ń bẹ́ ọlọ́run ọba ní ó di nǹkan lẹ́yìn pé kò tí ó lè wà ń bẹ́ láti pọn mi mọ́ gbogbo ẹ̀ náà jẹ́ àbá kò tó lè pọn mi bẹ́ mọ́. ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn alé ńláńlá tí àwọn èèyàn yìí mọ lọ sókè àbí tí wọ́n fi àwọn nǹkan tí ó jẹ́ kó so orí àyà forty five náà ni adé ní àná so tẹ̀fsìrì wa ò ní yóò bẹ̀rẹ̀ láti àyà forty six so ibi táàdì bẹ̀rẹ̀ tẹ̀fsìrì lónìí nìyẹn so kí ọlọ́run bá kí ó sọ tó náà. أعوذ بالله من الشيطان الرجيم أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣe àlàyé fún wa ní òní ìtí ọlọ́run ọba fẹ́ ṣàlàyé fún wa ní òní yìí Aya tí a ń kábọ̀ ní àná ó ń ṣàlàyé fún wa wípé àìmọye ìlú òun náà ló ti tàpá sí òfin ọlọ́run a tún rán òjíṣẹ́ sí wọn pé kó wá bá wọn sọ̀rọ̀ ọlọ́run àìmọye ìlú yìí náà ló jẹ́ pé wọn ò tẹ̀lé òjíṣẹ́ tá a rán sí wọn. Si ọlọ́run látara sábàbí pé wọn tẹ̀lé òjíṣẹ́ tá a rán sí wọn àwọn ọlọ́run ọba àwọn apá wọn rẹ́ nítorí pé wọn tẹ̀lé òjíṣẹ́ tá a rán sí wọn tí wọn ò tẹ̀ láṣẹ àwọn ọlọ́run ọba ọlọ́run ọba wa ṣàlàyé fún wa pé gbogbo nǹkan tí wọ́n fi lẹ̀ pátá yányán àwọn kan wà nù àwọn tọ́lọ́run parẹ́ nǹkan tí wọ́n fi lẹ̀ ọlọ́run ọba òjò wọn parẹ́ àwọn nìkan ọlọ́run ọba dá parẹ́ àwọn kan wà ọlọ́run ọba pa wọ́n rẹ́ tó ń ti gbogbo dúkìá wọn ọlọ́run ọba parẹ́ pọ̀ mọ́ wọn ọlọ́run ọba wọn sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn ará Maka tó jẹ́ wípé àwọn a máa rìn káàkiri wọ́n tẹ̀ ti kọjá ní gbogbo àwọn ààyè yìí wọ́n ti rí orí pa bọ́lọ́run ọba ti pa àwọn èèyàn yìí bọ́lọ́run ọba ti pa wọ́n rẹ́ ọlọ́ba wa ń sọ nínú ayá yìí afalam yasiru fil ardi ọlọ́run ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kèfèrí ọlọ́run ní ṣé ẹ lè rìn ní kẹ́ẹ̀rìn káàkiri gbogbo orílẹ̀ pátáyányá kẹ́ ẹ lọ gbogbo bí nǹkan tẹ́mi ọlọ́run bá sọ pé mo pa àwọn èèyàn kan rẹ́ yìí ibi tí mo ti pa wọ́n rẹ́ kò tí ì kú ọbẹ̀ dùn ní olónìí ẹ̀rìn lọ́bẹ̀ kẹ́ ẹ lọ wò ó tó rìn káàkiri ayé ó tún máa rámì ọba tí ó kú onílé tó wá rìn káàkiri tí ń rìn káàkiri ayé yóò máa rámì ọlọ́run tí ó sì èméjì bẹ́ẹ̀ yóò nà máa ọlọ́run ọba tó ń ẹyọ kan sí ni ọba dáadáa ó wà bí kéèyàn máa travel tí ẹ bá ń travel tí ẹ bá ń rìn káàkiri lọ́wọ́ sọ fún wa pé ń bì pé rírìn a máa ṣàǹfààní kí mọ́nìyàn ọlọ́ni afalam yasiru fil ardi ọlọ́ni sí àwọn kèfèrí yìí ò lè rìn káàkiri orílẹ̀ ni látara sábàbí pé àwọn kèfèrí yìí wọ́n rìn káàkiri orílẹ̀ ọlọ́ni fa fáwọn sábàbí yà pé njẹ́ ọ̀wá para ṣẹlẹ̀ sí wọn nìyí náà. ọlọ́ni látara pé wọ́n rìn káàkiri orílẹ̀ ọwọ́ a máa jẹ́ tiwọn. wọ́n wà á lọ ní látara pé wọ́n á rìn káàkiri orílẹ̀ ọlọ́ni wọ́n lọ ní kùlúùbọ̀nù wọ́n lọ ní ọkàn yàkìlú nàbí à tí wọ́n ó fi máa gbọ́ nǹkan yé ọkàn tí wọ́n ó fi máa gbọ́ nǹkan yé ọlọ́run bá ní wọ́n lọ ní nítorí wípé nǹkan tá a fi máa gbọ́ nǹkan yé gẹ́gẹ́ báwọn àfáà tí wọ́n ń ṣàlàyé fún wa ti ṣàlàyé fún wa. téèyàn bá gbọ́rọ̀ ọlọ́run gbígbọ́ téèyàn gbọ́rọ̀ ọlọ́run yẹn a máa ṣèyàn ní àǹfààní ọkàn ni máa ń jẹ́ kó ṣèyàn láǹfààní torí pé ọkàn lèèyàn ó fi jọ ọ̀rọ̀ yẹn wò ọ̀rọ̀ téèyàn gbọ́ ọkàn lèèyàn ó fi jọ wò pé ah ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ nípa àlìjánná àti iná yìí hmm, òdodo màlọ́rọ̀ yìí ọkàn lèèyàn ó fi jọ̀ ọ́ etí ò lè dá sáǹfààní kó gbọ́ nǹkan tí ó ti dènà ọkàn ọkàn ní òfìjọ bẹ́ẹ̀ náà ni ojú ẹ̀ á máa fojú rí nǹkan báyìí nǹkan rí hun yóò sì dẹ́rù bàyàn ìbẹ̀rù ọlọ́run bó sì máa mú jọjọjọ pé torí rí nǹkan yẹn torí kí ìbẹ̀rù ọlọ́run bó mú yàn ni pé ìdẹ́yàn rí yẹn ojú rírí fi rí nǹkan yẹn ó papọ̀ mọ́kàn ni tí papọ̀ mọ́kàn bá rí kinní yẹn gbà kí àyàn náà àwọn yẹn ó sáré àwọn yẹn ó sáré àwọn yẹn tó kú ní accident báyìí ó sì lọ pé à ah, kí ló kú òun ni pé kó wọn máa tú aago tí ẹnìkan dè mọ́wọ́ kó máa ṣẹ́ẹ̀kì àpò pé owó tí ẹni tó fẹ́ kú tán gan kó tún nà ní nǹkan lórí kó tún yọ owó àpò rẹ̀ tẹnìkan náà sáànù ẹ̀mí kan náà ó àwọn èèyàn yìí dá ń sọ yẹn bá ti jẹ́ kèfèrí tí èèbá ṣe mùsùlùmí ọlọ́run ni wọ́n ò ní ọkàn ṣùgbọ́n ọkàn yẹn láàyè kọ̀ọ̀hún nàbí à ọlọ́run ni àwọn tó bá jẹ́ kèfèrí wọ́n ò ní ọkàn àyà mi ni wọ́n ń kà fún wa yẹn wọ́n ò ní ọkàn ṣùgbọ́n wọn ò ní lè fi gbọ́rọ̀ ọlọ́run ọba yìí ọkàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ọkàn tí wọn ò wúlò ó ti wá máa yí sọ àti wọn máa ní àti tó yẹ kó ti le tí ò ní lè gbọ́rọ̀ ọlọ́run. wọ́n tí a ti ọba ti wá ṣiṣẹ́ mọ́ wọ́n kàn ní ojú ni láàyè bùsùrù nàbí à ojú ìta nìkan ni wàá kú kò ní sójú inú dáhà bá ń pè lójú náà ni tí ẹ pé ojú inú yẹn ní papọ̀ ọmọ ọkàn wọ́n kàn wá lójú lásán ni kò ní wúlò mọ́. wọ́n làwọn àdánù láyà sí máa wọ̀ nàbí wọ́n ní etí etí yẹn yóò kàn wá ń bẹ̀ lásán ni kò ní sí etí inú fún wọn mọ́ torí pé etí yẹn ò ní papọ̀ mọ́ kàn ohun tí wọ́n bá ń gbọ́ kò ní sí wọn láǹfààní mọ́. ọ̀làyíkà kalẹ̀ àní àmì balẹ̀ òun àbọ̀lẹ̀. ọlọ́run ní àwọn eléyìí níta lè firú àwọn èèyàn bá ń wé ọlọ́run ní wọ́n dàbí dábà wọ́n dàbí àwọn ẹran àbí ká sọ pé gan àwọn eléyìí gan ah, wọ́n tún burú jẹran lọ àtúnṣe pé pé ọmọ èèyàn tún burú ju kíni ó burú ju ẹran lọ so ó tún burú tó bá bẹ̀rẹ̀ ìwà ìwà ẹranko rẹ̀ á mọ̀ pé eléyìí ṣe kíni ó tún burú ju kíni ó tún burú ju ẹranko lọ. ká máa ronú nípa ọ̀rọ̀ ọlọ́run lára mi pé ọlọ́run ọba sàánú èèyàn ni ọlọ́run tẹ́ ẹ bá rìn káàkiri orílẹ̀ ọlọ́run pàtẹ́kù náà láwọn. ọlọ́run ládàá sábàbí pé wọ́n rìn káàkiri orílẹ̀ ọlọ́run ọba ní ọmọ ènìyàn máa ní kùlùbùn ọmọ ènìyàn yóò máa ní àwọn ọkàn kan èrè ọkàn yìí òun náà ni ó fi máa gbọ́rọ̀ ọlọ́run ọba yé náà. àwọn àdánù yẹsìnà òun àbí ha. ọlọ́run ní àbí kó jẹ́ pé ọmọ ènìyàn nígbà tó bá ti rìn káàkiri orílẹ̀ ọlọ́run ọba ó lè ṣe etí fún un etí yẹsùmá òun àbí àtọ́ ẹ pé etí tí ó máa gbọ́ràn tí ò ní ya elétí lápá etí tí ó máa gbọ́ràn yóò wá máa wà fún ọmọ ènìyàn látara kórìn káàkiri orílẹ̀ bẹ́ẹ̀ náà ni ojú ti wà ń bẹ́ẹ̀ náà ojú tí ó fi máa rí náà tá a pé à ah, ó ń rí nǹkan dáadáa yóò wá wà fún ẹnu bá ní káàkiri orílẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfa àwọn ṣàlàyé fún wa wípé lára nǹkan táwọn tó ti ṣáájú lọ tí wọ́n jiyàn lé lórí òun náà ni pé kí làá fi máa gbọ́rọ̀ yé àwọn tó ṣáájú lọ ní ọpọlọ tá a mọ̀ sí alimuhu wípé ọpọlọ ó ní àwọn ènìyàn òun náà fi máa ń gbọ́rọ̀ yìí náà là ń pè ní làákàyè tàbí àwọn ọ̀gbẹ́ ẹ wá ní èèyàn ní làákàyè ni ṣùgbọ́n lọ́wọ́ ọba náà alukurani kẹrim kò ṣàfitì ìmọ̀ gbọ́rọ̀ yìí sí làákàyè ọkàn lọ́lọ́run ọba ṣàfitì ìmọ̀ gbọ́rọ̀ sí ọlọ́run ni ọkàn lọ́lọ́run ọba ń sọ ń bíi sọ́yìn ló fi sọ pé yáàkìlú náà ibẹ̀ náà ní ákìlú tiwa ọkàn ọlọ́run bá máa ń ṣàfitì ká lè fi gbọ́ nǹkan yé ọkàn ọlọ́run máa ń ṣàfitì ẹ̀ sí so àwọn àfa àwọn máa ń ṣàlàyé fún wa pé ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba ní ọmọ ẹjọ́ òdodo lọ títí ayérayé ibi ọkàn òun náà là fi gbọ́rọ̀ yé kì ṣe làákàyè so látara bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ àwọn àfa tí wọ́n wá sópọ̀ ni pé wọ́n ní àjọṣepọ̀ wà láàárín ọkàn àti ọpọlọ táwọn lò láti lè mọ gbọ́rọ̀ ọlọ́run ọba yìí ṣùgbọ́n ọkàn gángan òun ni àáfi òun gángan ni òun ní pilẹ̀ tó ní gbogbo nǹkan yìí so látara bẹ́ẹ̀ òun là á máa ṣàfitì ìmọ̀ gbọ́rọ̀ yìí sí torí pé òun lọ́lọ́run ọba ṣàfitì gbọ́rọ̀ yìí sí. ayọ̀ bá wa sọ pé ìmọ̀ òde òní ọ̀sọ̀ máa gbé ọpọlọ ìkíní inú brain ní kankan àwọn ará pé inú brain kan ibi gbáyà wa níbi tá a ti ń gbọ́rọ̀ yìí ibẹ̀ lọ́wọ́ tá a bá náà téèyàn bá fẹ́ ní pé bóyá èèyàn ní hypertension náà inú nǹkan ibi inú ibi gbáyà rẹ ní nǹkan tí ó máa àti ẹ̀ náà ni ó máa ní problem tí ó máa ní wàhálà torí bóun la fi ṣe kí ni o òun la fi gbọ́ nǹkan yìí so gbogbo ohun tí mòde òní bá mú wa tó bá ti takò tọ́lọ́wọ́n bá bá mú wa tọ́lọ́wọ́n bá láàmà mú tó àwọn mòde òní àwọn náà máa sọ ẹ wọ́n á sọ pé tẹ́nìkan detect níjó ni kò tún rí bẹ́ẹ̀ mọ́ yóò mú tuntun míì wá àwọn tó dẹ̀ jẹ́ àwọn onímọ̀ yòókù náà ni yes yes ọ̀gá tó ṣáájú lọ yẹn nítorí sọ ó kàn gbìyànjú ní eré tó tún mú tiẹ̀ yìí ó tún dáa ju ti ètò mú wáyẹn lọ ṣùgbọ́n tọ́lọ́wọ́ bá ẹyọ kan ní máa jẹ́ kì í sì kú òdodo ni ó sì jẹ́ ni ibẹ̀ náà wọ́n padà wá bá dé pé ìtọ́lọ́wọ́ ah, ah, bá sọ ẹni kan lòdodo sọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa yìí pé ọkàn àti gbogbo àwọn àyàtọ̀ wà náà Al-Qur'an kẹrì ọkàn là á fi ronú òun là á fi gbọ́rọ̀ Ọlọ́run ọba yìí náà fa iná. fa iná la ọlọ́run wa fẹ́ ṣàlàyé ojú ọlọ́run nípa iná látàmà àbísọ̀ ọlọ́run lọ́dọ̀ àwọn ọmọ ènìyàn ọlọ́run nípa iná látàmà àbísọ̀ ọlọ́run ní ojú tẹ̀ ń wò yìí ọlọ́run ní ojú èèfọ́ ọlọ́run ní ẹ má máa sọ pé ojú fọ́ ọlọ́run ní ojú kì fọ́ látàmà àbísọ̀ ọlọ́run ní ojú èèfọ́ ọlọ́ni ojú èfọ́ kí ni máa fọ́ nam. wàlákin táàmàlì kùlùbù lẹ́tì ìfẹ̀sùn. ọlọ́run ní ìjì máa fọ́ débálẹ̀ yẹn wọ́n lè yẹn fọ́ fún àwọn bàbá náà nìyẹn wọ́n ní ẹlẹ́yìn o ti fọ́ ní ìfún ẹ̀ka wọn náà gbà ibi tẹ́yàn ti ń ronú inú fún lọ ibi tó wà nù wọ́n lọ fọ́ fún. <laughs> so wọn náà <laughs> nǹkan tó fọ́ lára rẹ̀ gan ó ti wó lọ ọlọ́ni wàlákin táàmàlì ọlọ́ni ọkàn tí ń bẹ nínú gbáàyà ọlọ́run bá tún sọ bí tí ọkàn wà ọlọ́ni ọkàn tí ń bẹ nínú gbáàyà ni máa fọ́ ọlọ́ni afọ́jú tẹ́ ń wò yẹn kì í ṣàfọ́jú pépé àìmọye afọ́jú ló ti gbé dáadáa ṣe lórílẹ̀ ayé àìmọye afọ́jú ló ti contribute dáadáa sórílẹ̀ ayé àfa inú àfa gbà tẹ́gbọ́lọ́n ti mú wọn sọ́dọ̀ kọ́lọ́n kọ́ bá kẹ́ wọn rẹ̀ ìmọ̀wúlá ní àfa ṣẹ́bùnú baz àfọ́jú ni wọn. wọ́n sì di àfa àgbà ní gbogbo ilẹ̀ ilẹ̀ Lárúbáwá látọ̀ kùtùkù délẹ̀. so tí wọ́n sì wúlò pẹ̀sìn tí wọ́n kọ́ àìmọye fatawa lẹ́yìn tá a sì ń sàǹfààní lórí rẹ̀. so tá a lọ afọ́jú afọ́jú ọlọ́wọ́ bá ọ̀gbẹ́dẹ́ bá afọ́jú kò lè wúlò fọ́ yóò wúlò dáadáa afọ́jú gan ni àwọn tí wọ́n ní afọ́jú gan nínú tọ́lọ́ ọba tí wọ́n ṣe fáfọ́jú nírànlọ́wọ́ ni pé làákàyè tí ó tún wá mú ju ti ẹni tí ọ̀fọ́jú lọ. torí pé ọlọ́dún àbí làákàyè ló kú tó wọ́n máa lò yóò lè máa hàn kan dáadáa jẹ́nà ẹgbẹ́ kò tún fọ́jú lọ. sọ afọ́jú a máa wúlò ẹni tó fọ́ lọ́kàn ni ò lè wúlò. lọ́lọ́ máa sàrò fún wa ẹ̀rí gbàdúrà lọ́wọ́ bá sọ àyà tó wà nù sùwàtú tọ́ a àyà tó yẹ pé wàmọ̀ kánà fi áàdì yìí àmà fàwùwà fìlà àkírà ti àmà ọlọ́run ọba ní ọlọ́run ọba ń ṣàlàyé fún wa yìí pé nínú àyà nínú súrà náà gbàdúrà wọn gbàdúrà lọ́wọ́ bá sọ àyà náà kalẹ̀ àyà yẹn ti sọ kalẹ̀ síwájú kí àyà yìí ó tó sọ kalẹ̀ pé ẹni tí máa ń bẹ fi àdì yìí àmà ẹ bá ń bẹ nínú ayé yìí ok sọ́ọ́tù sọ yìí ni náà ẹ ti bá ń bẹ nínú ayé yìí tó jẹ́ pé afọ́jú ni fọwọ́ àpilẹ̀ ákìrọ̀ ti àmà tó bá dún di àlìkè àmà náà yóò padà wá di afọ́jú ẹ bá gbélé ayé yìí láfọ́jú tó bá dàlìkè àmà tọ́lọ́ bàbá fẹ́ gbé dìde afọ́jú náà ni ó ṣe kí ni o òun náà ni ó máa jẹ́ òun ò fi sọ́ọ̀tù tọ́ ha olóṣèlú tẹ̀síìrì rẹ̀ sọ́kè làbẹ́ka Ibn Abbas wa ní pé nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ sa'ala ibn Ummi Maktum nàbí sàlám Ummi Maktum wà lọ bá nàbí sàlám ìyẹn afọ́jú nínú àwọn sọ̀hábà tó yẹ lọ́wọ́ bá fi sọ suratu Abasa kalẹ̀ olówó bá nàbí tó wá béèrè ọ̀rọ̀ nípa ẹ̀sìn tànàbí sì ń dá àwọn tí wọ́n jẹ́ pé àwọn tí àwọn tó kàn wọn ò dàmánà wọn ẹni bí wọn gbé bẹ́ẹ̀ àwọn fẹ́ gbà ni àwọn tó ń já wọn sọ̀nà díìdù Quraish àwọn tó ń já wọn ẹni ńláńlá náà Quraish ànábì lògùn wọn fẹ́ gbà wọn pé kóhùn tó máa ṣàlàyé ẹ̀sìn fún wọn àwọn tó ń pè ọkàn wọn ti di wọn kàn wọ́n pé káwọn ọmọ já tún gbọ́n tí ọdún fẹ́ sọ ni òṣìṣẹ́ ọlọ́wọ́n bá wọn wò pé à Ibn Umm Maktum ní òun kàn wá béèrè nǹkan nú ẹ̀sìn tiẹ̀ ní ọkàn rẹ̀ ti gba ìsìlámù àwọn eléyìí ẹ̀ka ni wọ́n bá wọn sọ̀rọ̀ sí kí wọ́n gba ìsìlámù lọ́sọ̀ ọlọ́run àfi wọ pé òun bọ̀ kó wọn dá wọn tiyan lọ ọlọ́run tó wá bá nàbí wípé ọ̀rọ̀ ọ̀gbọ̀rọ̀ síbẹ̀ fún wọn. so o ṣe àlemọ bí tí wọn ń dààmú ànàbí ànàbí fẹ́ máa fajúro pé àṣẹ sùúrù díẹ̀ díẹ̀ á dáwọn ilé náà lónà káwọn náà di mùsùlùmí àwọn olóòdè fẹ́ di mùsùlùmí ọlọ́run ti rí náà ọkàn wọn pé àwọn ilé ọkàn wọn ti fọ́ wọn ò lè di mùsùlùmí so ọlọ́run bá fi ara lọ afọ́jú yìí òun náà ní kọ́ jẹ́ pé n tó ṣe wọn ọ̀dà ṣe dáadáa sáfọ́jú yìí òṣìṣẹ́ ọlọ́run bá gbogbo yọ́dọ́ bá tá fojì bá ti wá dé òṣìṣẹ́ ọlọ́run bá máa tẹ̀tẹ̀ lẹ̀ fún ni tí wọ́n máa pọ́nlé pé ìwọ́tọ́ pé ọlọ́run bá mi bú mi nítorí rẹ̀ so látara bẹ́ẹ̀ ìsìn máa pọ́nlé ẹ̀rí inú mọ̀tún wa lọ bá nàbí ọwọ́ ni ànàfi dúnìyà àmà àfàkùnù fìlẹ̀ àkẹ́rọ̀ ti àmà èmi ni láyé ń bí afọ́jú ni mí àyà ló sì sọ kalẹ̀ yìí tó wá dàlí kẹ́ ni màá wá jẹ́ ọlọ́pàá wa sọ àyà ìkàlẹ̀ pé fàáyín làtàmàl absor pé àyà yọ ojú kọ́ ni máa fọ́ wàlákin tàmàl kulub allati fi sudur ìtì máa fọ́ òun náà ni ọkàn tí ń bẹnu gbáyà ni máa fọ́ so afọ́jú kọ́ là ń pè láfọ́jú ẹ̀ tọ́kàn rẹ̀ fọ́ òun gẹ́gẹ́ náà là ń pè ní ẹ̀ tọ́ fọ́ fún un tọ́ fọ́ ní gbogbo nǹkan ojú jẹ gan ti fọ́ lóbi kò bójú ojú inú yẹn kò fi rí nà tóbi jẹ pé ọlọ́run ọba máa ń mú àwọn àmì wá fún àwa tá a jẹ́ mùsùlùmí àti gbogbo orílẹ̀ ayé ọlọ́run bá ti fi àmì sí wa lára tẹ́ pé a fi máa dọ́lọ́run ọba mọ̀ ló jẹ́ pé a ka orin kan náà orin jẹ́ pé Ibnu Kathir ọkọ lọ́dọ̀ àáfàá kan nínú àwọn àáfàá àgbà àtẹ́tí tí wọ́n ti ṣáájú àfàá Ibnu Kathir so àáfàá náà wọ́n ń pè ní Abu Muhammad Abdullahi ibn Muhammad al-Andalusi òun náà ni àfa àtọ́jẹ́ pé ọkọ̀ orin tí a fẹ́ kọ yìí nínú àwọn ẹgbẹ́ ti ṣáájú àfa wa Ibn Kathir ni tẹ́kẹ̀ òun náà ń pè wá lákèésí sí pé àìmọye nǹkan òun náà lọ́wọ́ ọba máa fi pè wá lákèésí ká fi ronú ká fi dá ọlọ́run ọba mọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà jẹ́ pé wọ́n ti ara abẹ̀ dọ́lọ́run ọba mọ̀ àwọn tí ò bá ti wá ta abẹ̀ dọ́lọ́run ọba mọ̀ irú àwọn báyìí wọ́n ti fọ́ ní ìfun ọkàn wọn kò ṣàǹfààní fún wọn ojú wọn kò ṣàǹfààní fún wọn etí wọn kò ṣàǹfààní fún wọn àfáàná akọrin náà báyìí pé yàmà yusiku ìlà dá ìṣàkọ ìwàkọ dẹ. yàmà yusiku ìlà dá ìṣàkọ ìwàkọ dẹ. نادى بإنا إياني الشيب والكبر نادى به الناهيان الشيب والكبر إن كنت لا تسمعون الذكرى ففيه ما ترى إن كنت لا تسمع الذكرى ففيه ما ترى في راسك الواهيان السمع والبصر في راسك الواهيان السمع والبصر ليس الأصم ولا الأعمى سوى رجل ليس الأصم ولا الأعمى سوى رجل لم يهدي الأديان العين والأثر لم يهده الأديان العين والأثر ládàrú yẹ́bù kọ́ wà láàdúnìyá wà lálẹ́fọ́lẹ́kọ́. ládàrú yẹ́bù kọ́ wà láàdúnìyá wà lálẹ́fọ́lẹ́kọ́. àlá wà lánà yìrọ́ ní sàmùsù wálé kọ́mọ́rún. àlá wà lánà yìrọ́ ní sàmùsù wálé kọ́mọ́rún. láyàrá alálàá ní. الدنيا وإن كرها لا يرحلن من الدنيا وإن كرها فراق أساويان البدو والحضر فراقها ساويان البدو والحضر oníyàmà yusiku ìlàdá ìṣàkọ ìwàkọdì ó ní mo pè wọ́n tó jẹ́ yí pé ẹni tí bá ti ń pè ọ síbi kó ọ wá ṣèbàjẹ́ ó ní wọ́n máa tẹ́tí sí. gbogbo àwọn dáhùn sọ pé wọn ò gbọ́ràn yìí tí wọn ò gbọ́ràn ọlọ́run ọba yé yìí ẹ bá ń pè wọ́n síbi kó wá ṣèbàjẹ́ wá mutí wá ṣe sìnà wá gbogbo wa tí ọ̀dà pátá lórílẹ̀ ayé ẹ tí bá ń pè wọ́n síbẹ̀ wọ́n sì máa dá lóhùn olóhùn wá pè wọ́n tó yẹ pé òwe tí bá ti ń pè ọ síbi orí ibú ni wọ́n máa dá lóhùn نادى بهن إيان الشيب والكبر Oni wa kodi nada bi inna iyani. Shaibu wal kibar. Oni o, iwo do je ipe eko oma wipe. Awa nka meji wa je ipe. Awa ni wa ma so funye. Tuwa ipe wa ma kedi awa nke ka funye kwe. Ikuti nsuma o. Ikuti nsuma o. Ona ni ashaibu. Ingwa do ba ó ti máa rí i pé ikú ti ń dé nù wàlẹ̀ kíbárù nígbà tó o bá rí i pé o jẹ́ pé bó o ti lè fò dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmọ̀ àwọn nǹkan tó bá ní kó o forú fò tó ń fò dáadáa tó bá tún pé egun ọ máa sọ fún ọ o ò lágbára bẹ́ẹ̀ mọ́ àwọn nǹkan méjèèjì ń gbé ọ lákèésí tó ntí wàá ń pè ọ síbi abúlé tó máa jẹ́ pé rẹ̀ ó ní kọ́ sọ́ra dáadáa náà. ìkùntàlá tẹ̀símàhó dìkìrọ̀ fàfi màtàrọ̀. ìkùntàlá tẹ̀símàhó dìkìrọ̀ ó ní tó bá wá jẹ́ pé wọ́n bá wá lọ jẹ́ ẹnu ṣe pé ò máa tẹ́tí sí wáàsí ò máa tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba ń ṣàlàyé fún ọ ní gbogbo ìgbà fàfi màtàrọ̀. ìgbà wo lo fẹ́ tó wá rí nǹkan tọ́lọ́run ọba ń ṣàlàyé fún ọ في راسك لواريان السمع والبصر ó ní kọ́ ọlọ́run mọ̀ pé ọlọ́run ọba ti gbé síbi orí rẹ o àlèwá ìyáni àwọn nǹkan méjì tó lè fi gbọ́rọ̀ ọlọ́run ọba yé alákọ̀ọ́kọ́ ni samu ọlọ́run ọba fún ọ ní etí kó fi gbọ́rọ̀ ọlọ́run ọba yé wàlẹ̀ bá sọ̀rọ̀ ọlọ́run ọba fún ọ ní ojú kó jẹ́ ẹni pé ó fi gbọ́rọ̀ ọlọ́run ọba yé ليس العصم ولا الأعمى سوى رجل ó ليس العصم ẹ má pè إما adití ẹ má pè ní afọ́jú ẹnitẹ́ ẹ lè pè ní adití afọ́jú òun tí mo fẹ́ sọ yọkùnrin mo fẹ́ sọ fún yín ẹnitẹ́ pè ní adití nìyí náà. làwọn yáàdì ilé adìyá nìyí ẹ ló jẹ́ pé ó rí nǹkan báyìí ó rí ọ̀rọ̀ ó rí tọ́lọ́wọ́n bá sọ pé àwọn tọ́lọ́wọ́n bá parẹ́ nì ó débẹ̀ báyìí ó rí pa bọ́lọ́wọ́n bá ti pa wọ́n rẹ́ nǹkan yẹn kọ ọlọ́wọ́n bá ó rí àmì ọlọ́wọ́n bá lára nǹkan ọlọ́wọ́n bò tún á fò nàmá látara rẹ̀ ẹlẹ́yìn aditínú àfọ́jú. làdàrọ yábí kọ wà ládùnìyá wà lálẹ́ fòlè kálí. ó ní ilé ayé tá à ń wò yìí kò lè ṣẹ́kù gbogbo àtàǹlò láyé yọ padà kú bẹ́ẹ̀ ìgbàlùkì àmọ́ padà wá dé ilé ayé yìí ò lè ṣẹ́kù gbogbo ń tà ń rí pátá yẹn yẹn gbogbo agbogbo sẹ́mọ̀ pátá yẹn wàlálífàlà so gbogbo agbogbo sẹ́mọ̀ pátá yẹn yẹn tá à ń wò yìí ọlọ́run gbogbo ẹ̀ pátá yẹn yóò padà kú bẹ́ẹ̀. Ala wala nayirani shamsu wal. Wala alifalakula ala wala nayira gbogbo tó ń tàn mọ́lẹ̀ fún wa yìí asamsu oorun ni àti kọ́mọ̀ gbogbo ẹ̀ náà la padà rí mọ́ tó So gbogbo ẹ̀ la ní padà rí mọ́ náà láyàràhàlánà ní dùníyà wàhín kárìhà. ó wá ní láyẹ̀rì àlánà asáwìyáni alibadiwu wàlàhádọ́rùn ẹni ń gbénu oko ni o àtẹni tí ń gbénu sítì ni o gbogbo apátáyáyá kò sí èméjì bẹ́ẹ̀ á padà kú òǹlẹ̀ ayé yìí ni wàyí ń kárí a pẹ̀sẹ̀ tí ò ní kún ilé ayé nu wa wàyí ń kárí a fìrọ̀ ọkọ̀. kódà kí àwọn méje ò kórìíra pé àwọn ọ̀fẹ́ fi ilé ayé lẹ̀ kò sí èméjì mi àwọn gbàrà kún ilé ayé ni. sọ orí tá a fa ìkọ̀nì yìí tóbi jẹ́rìí sọ̀rọ̀ ọlọ́run pé a lè pèèyàn ní adití a lè pèèyàn ní afọ́jú ẹ̀ ń tá a pè ládití tá a pè láfọ́jú ni pé ẹ̀ ń tọ́lọ́wọ́n bá jẹ́ kó rí àmì rẹ̀ tí ò tẹ̀lé òun náà ni ọmọ ìjáde tí a so kọ́lọ́ wọn mọ̀sẹ̀ wà ládìtì kọ́ mọ̀sẹ̀ wà láfọ́jú náà ayà tó tẹ̀lé ويستعجلونك ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده ọlọ́run ni wayastajilunaka bil adab ọlọ́run ní àwọn kèfèrí ìstẹ́dì kíkèfèrí kó jẹ́ ẹni tó jẹ́ wípé yóò fi ọkàn rẹ̀ ronú ọ̀rọ̀ ọlọ́run kó wá tẹ̀lé tọ́lọ́run kò ní ṣe bẹ́ẹ̀ ọlọ́ni wàyẹ sàjìlú na kabil azab ọlọ́ni àwọn kèfèrí ìṣesí tiwọn ni wípé yẹsàjìlú na kabil azabi wọn ò mọ sọ fún anabi pé ah sí yàtọ̀ ọlọ́lọ́wọ́n bó fi jẹ wá sí òtí ìtò wa fi jẹ wá náà ni àwọn fẹ́ fi istiza istiza an bi rasulillah sallallahu alayhi wa sallam ní ìmọ̀ fi anabi ọlọ́wọ́n bá ṣe yẹ̀yẹ́ ó náà fi ṣe bẹ́ẹ̀ wọ́n wà lọ́mọ bá ní. ṣé bó lọ́lọ́wọ́n fi àjẹ wá ni. ìyọ̀ ń wá dà ti fi àwọn àwọn wọ́n ma wá kíkanjú ìyà ọlọ́run ọlọ́run á ni ọlọ́run ọba ń sàlàyé fún wa bí wípé fàlàyé yóò kìlífà lọ́ọ́ wàdà ọba fi nǹkan kan láyé wa pàdé ọ̀rọ̀ yìí káwọn kẹfìrí ọlọ́mọ wípé òun ọlọ́wọ́ bó fìyà jẹ wọn ni kò sí èméjì bẹ́ẹ̀ ìtọ́lọ́wọ́ kàn ní ni wípé ọlọ́run ti sọnù àyà tó sáájú odúbọ̀ sọnù àyà mi tuntun bọ̀ lẹ́sìn ọlọ́run ọba yìí tètè fìyà jẹ kẹfìrí torí pé ara àánú ọlọ́run nìyẹn wọ́n nígbà tó ọlọ́run ọba tó gbé àríṣù rẹ̀ síbẹ̀ ọlọ́run ọba wa kọ́ síbẹ̀ báyìí pé ìnàrà màtí sábà kọ́ ti gàdọ̀bì ọlọ́run àánú èmi ọlọ́run ọba ni ó máa gba ìbínú mi àánú ọlọ́run ní ìbínú ẹ̀ lóbi jẹ́ pé kèfèrí fún gbogbo ọ̀nà lè gbà túbá gbogbo àmì lọ́lọ́run bó fi hàn tó lè gbà ọlọ́run ọkàn ilé ti fọ yóò wá sí wa pé ìyà tẹ́mi ọlọ́run bá bẹ́ẹ̀ fi jẹ wọ́n kọ́mi ọlọ́run bó mú wá ṣùgbọ́n wọn ànábì sọ fún wọn ọ̀rọ̀ tó kọ́ sọ fún wọn ni pé wọ́n mọ̀ dára wọn láàmú ọ̀rọ̀ méjì lọ́wọ́ akẹ́kọ̀ọ́ ànábì sọ fún wọn bí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé wàlá ń yùk lífọ̀lọ́ pé láéláé ọlọ́run ọba òrìṣà bó fi nǹkan ṣe nìkan kọ́lọ́run ọba wa mọ̀ wá sí ni ọmọ ẹ̀gán ṣùgbọ́n ọlọ́run ọba ń kú lẹ́dẹ́ pé ọlọ́run fẹ́ ṣe nǹkan kan tí ọ̀hà ní rí sí i wọ́n jẹ́ ìyá kò sí èméjì mẹ́ ọlọ́run bẹ yàfa àdéhùn náà. wàyìnà ọmọ ní ìdàrọ̀ bí kàkà àlìfẹ́ sálà ti ń rízìn ẹlẹ́ẹ̀kejì wá ní tọ́lọ́run bá wa sọ ọlọ́run ni wàyìnà ya ọmọ ìdàrọ̀ bí kà ọjọ́ kan péré lọ́dọ̀ ọlọ́run ọba rẹ ka alipi sanatin ọdọ gẹ́gẹ́ bíi one thousand years táwọn kà ní ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run bíi one thousand years táwọn kà ní lọ́jọ́ kan lọ́dọ̀ ọlọ́run so ọlọ́run ọba ẹsẹ̀ ntí máa kájú so gbogbo dáhà ń kàn kò tó nǹkan wájú ọlọ́run. káyà yóò lè bá yé wa dáadáa àwọn afáà sàlàyé fún wa ọlọ́ba tún sọnù sọ́tù sàjídà àyà Quran thirty five àyà ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́run ní yòdá bírúlẹ̀ am mina sàmáì ìlàlẹ̀ àrùdì súnmọ́ ya arújú ilé yìí fi yawmin kánà mikidaruhu alfasana ọlọ́run ọba ń sàlàyé fún wa àyà náà pé ọlọ́run ọba yudabiru le amu ọlọ́run ọba ọba tí máa darí gbogbo tí ń ṣẹlẹ̀ pátáyáyá lórí ayé ni ọlọ́run ọba wà darí ẹ̀ láti sánmà láti sánmà lọ́lọ́run ọba ti ń darí gbogbo tí ń ṣẹlẹ̀ lórí ayé pátáyáyá ọlọ́run ọba wà ní òkè téńté sánmà lọ́nlọ́run ọlọ́run ọba ló lé téńté lórí gbogbo nǹkan pátáyányá gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ pátáyán lórí ilẹ̀ pàwọ́ lọ́wọ́ à ń wò wọ́n báyìí bí ìgbà téèyàn fi rà síwájú tí ń wò báyìí bẹ́ẹ̀ lọ́ba ti ń wo gbogbo ẹ̀ oní àwọn sọ pé eléyìí tí mo fẹ́ kó o ṣe ní ìsinmi eléyìí tí mo fẹ́ kó o ṣe àṣẹ ó dẹ̀ máa wá látọ̀dọ̀ ọlọ́run ọba so yóò máa wá láti sánmà wá sórí ilẹ̀ ẹlẹ̀ gbogbo sẹ́díkàlùkù wa bá tún ń ṣe náà yóò tún máa gòkè lọ padà lọ bọ́ lọ́run ọba fìyàwó mẹ́nu so láàrin odidi ọjọ́ kan káàdà mẹ́kìdáàrú òun alifasana tẹgbẹ tá a bá gbé òdiwọ̀n ọjọ́ náà tá a bá gbé sílẹ̀ yóò máa jẹ́ odidi kíni o one thousand years àyà eléyìí náà tún sọ fún wa yìí pé fìyàwó min kánà mẹkìdárù hu kíni o alifasana so inú suratu ma'arij inú suratu ma'arij quran seventy àyà ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run ní tààrújul màláìkàtù wàrú wàrúhù ilayhi fi yawmin kánà mìkìdárùhù kọ̀msínà alfasana. ọlọ́run bá sọ báyìí ọlọ́run bá sọ ní sọ́tù maharij ọlọ́run ní àwọn màláìkà tààrújù wọn a máa jẹ́ ẹni tó ṣe yí pé wọn a máa gun òkè wàrú. àti jìbìrì dojú ọ̀gá wọn wọ́n máa gun òkè lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run fi yá omi lọ́jọ́ kan tó yẹ pé káàná mi kìdáàrú. ìrọ̀ pé òdiwọ̀n ọjọ́ náà ó jẹ́ fifty thousand years. àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí oní sọ nípa ọjọ́ fún wa. àwọn àyà tó wà tá a kà tán yẹn wà ní sọ́tọ̀ hajj tá n kà lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹlẹ́ẹ̀kejì wà ní sájídà tí mo kà fún wa Quran thirty five ayé ẹlẹ́ẹ̀karùn-ún ó wà níbẹ̀ àárín ló wà ní ìjọba parí so ọlọ́run ọba nam thirty Quran thirty two okay by mistake ló ṣẹlẹ̀ mi so Quran thirty two sadu sajida ayé ẹlẹ́ẹ̀karùn-ún so látara bẹ́ẹ̀ ayé mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni ó ń ṣàlàyé fún wa nípa ọjọ́ àwọn méjì bára wọn mu suratu hajj àti suratu sajida àwọn méjèèjì ń sọ nípa one thousand years òun làwọn méjì ń sọ fún wa bóyá pé ọ̀rọ̀ tí kálukú wọn ń sọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni eléyìí kan generalize pé ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ka alfi sanati mi máa ta ọ̀dọ̀ gẹ́gẹ́ bí one thousand years ni tẹ́yìn ọmọ èèyàn máa ń kà òun dá mọ́rọ̀ tiẹ̀ wá lọ́tọ̀ ni ṣùgbọ́n tí tó wà nù sájídà òun sọ fún wa yìí pé yòdá bírù lè amúrù mí náà sàmì ìlànà àrùdì àwọn àpá àṣàlàyé fún wa yìí pé téèyàn bá fẹ́ rin ìrìn tí ń bẹ láàrin sọ́ọ̀bù sájídà yẹn ló ń ṣàlàyé fún wa téèyàn bá rin ìrìn tí ń bẹ láàrin ilẹ̀ ẹlẹ̀ sí sánmà ilẹ̀ ẹlẹ̀ sí sánmà àkọ́kọ́ ó máa jẹ́ five hundred years lè yóò fi rìn láti sẹ́mà àkọ́kọ́ wá dé ibi sẹ́mà tó parí lọ́nlọ́run òun náà wá jẹ́ kí ni o five hundred years ó wá jẹ́ one thousand years tẹ́ bá fẹ́ rìn ṣùgbọ́n pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tọ́lọ́run ọba fún tọ́lá pé bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba máa pàṣẹ láti bẹ̀ ẹni lọ́ba dẹ̀ fẹ́ kó máa ṣẹlẹ̀ sí ó sì máa ṣẹlẹ̀ sí lórílẹ̀ láàrin ìṣẹ́jú àyà àwọn tó tún jẹ́ àwọn tó jẹ́ àwọn màláìka ọlọ́run wá fún wọn lágbára kó jẹ́ pé gbogbo dáa pè ní táwọn ọmọ èèyàn bá fẹ́ ṣe láti lè ṣe wàhálà tá a ṣe nìyẹn ìrìn tá a dá rìn ní ká tó débẹ̀ wọn. àwọn afọ àwọn tẹ́jà màláìkà lágbára kó jẹ́ pé láàrin àsìkò péréte tọ́wọ́n bá rán jìbìlù ṣẹ láti sánmà yóò sì délẹ̀ lẹ̀ láàrin àsìkò péréte. bẹ́ẹ̀ tóbi ọlọ́run ni ọlọ́ba tó máa fi ẹ̀mí sára wa ẹ̀mí tọ́lọ́ láàrin ìṣẹ́jú díẹ̀ wọ́n ti gbé dé sánmà ṣùgbọ́n ọba ní tẹ́ bá fẹ́ wo gbèdéke sánmà yẹn ọlọ́run ní tá bá fẹ́ ọlọ́run fẹ́ sọ gbèdéke rẹ̀ fún wa ní rírìn téèyàn ó fẹsẹ̀ rìn téèyàn ó gbé lọ síbẹ̀ ọlọ́run ní kíni o one thousand years téèyàn fẹ́ débẹ̀ tàn yẹn lọ. àṣẹ ọlọ́run bá wa ń wá ń bẹ̀ ọlọ́run bá sì fi ń kọ́ tó ogun kan lórílẹ̀ ọlọ́run ọba ọba wù yóò ní kẹ́nìkan ọmọ di olówó láàrin ìṣẹ́jú kan náà ni yóò so aya ẹ o wa n ṣàlàyé wọn ni aya tó wá sọ fún wa pé fifty thousand years tó ń sọ ìlàyé fún wa pé fifty thousand years àwọn àfáà ṣàfihàn ẹ̀ sí bi pé tó bá di jẹ́ ọ̀gbìndì alìkìyàmà ní gbangba ta alìkìyàmà tí gbogbo wọn wà ọjọ́ kan náà lọ́jọ́ tá a wà ní gbangba ta alìkìyàmà tí gbogbo wọn wà ń bẹ̀ ọlọ́wọ́n bó jẹ́ kó jẹ́ wípé lójú àwọn kẹfẹ́ rí. ọjọ́ kan yín lọ́dọ̀ ọlọ́run ọba tá a máa wà ń gbọ́ bàtà kìámà ṣùgbọ́n lójú àwọn kèfèrí yóò dà gẹ́gẹ́ bíi fifty thousand years ìnira tí ó ṣẹlẹ̀ sí wọn bẹ̀ ìnira kó rí i wọ́n wà á bọ́ sínú iná bíi fifty thousand years ni lọ́dọ̀ ọlọ́run gangan nìyí one thousand years ni ọjọ́ òun ọjọ́ tó lọ́ba fẹ́ dájọ́ yẹn gangan one thousand one dédé one thousand years ayé ni òun láàfin jẹ́ pé àá wà a wà wá ń bẹ àwọn àfa àgbà yìí pé a wà ní gbangba tààlìkì àmọ̀ ní five hundred years ní gbèdé ilé ayé báyìí láti wà ní gbangba tààlìkì àmọ̀ ọlọ́run bò ní dájọ́ ẹnì kankan five hundred years ni ó ní a fi wá gbangba àtàkọ́lọ́ bó ẹsẹ̀ tó wá tó wá sọ pé òun fẹ́ wá dájọ́ sọ ìdajì ọjọ́ lọ́dọ̀ ọlọ́run láwà gbangba àtà yẹn tọ́lọ́wọ́n bò ní tí ìdájọ́ ẹnìkan kan rárá ọlọ́wọ́n bò ṣẹ̀ wá dé pòun fẹ́ dájọ́ ọlọ́wọ́n bò wá dájọ́ so ọlọ́wọ́n bò ṣẹ̀ wá dájọ́ láàrin wa so ọmọ àdìjọ́ náà wà máa lọ náà bẹ́tẹ̀ five hundred years yẹn lójú ọjọ́ gbogbo ọjọ́ dà ń sọ yìí lójú ẹjọ́ bá jẹ́ kèfèrí bíi kí ni wọ́n á jẹ́ o yóò dàbí kí ni o fifty thousand years. ọlọ́run ọba ó ń ṣàlàyé fún wa ayàtà máa kà gẹ́gẹ́ tọ́lọ́run bá fi sọ pé ọjọ́ yìí o ọjọ́ tó yẹ pé ó máa jẹ́ dábàlọ́ sínú ẹ̀ sóràtù mùdásír ọlọ́run ọba ti ṣàlàyé ń bẹ̀ yìí pé ọjọ́ tá à ń sọ yìí ọlọ́run fàdálíkà yawma idhin yawmun asir alàlìkáfìrí náà. fàdálíkà yawma idhin ọlọ́run ní ọjọ́ tá à ń sọ yẹn yawmun asir ọjọ́ nira ni ọjọ́ gbẹdàrí kìámà yẹn. ọlọ́run ní alal kafirina gairu yasir ọlọ́run ní kò ní rọrùn fáwọn kìfìrí bẹ́ẹ̀ ó bí pé ìdákejì ẹni pé àwọn mùmìnì yóò sì tọrọ àwọn ọlọ́run díẹ̀ àbí ẹ̀dọ́ kankan sí pé òun lo fifty thousand years àyẹ̀dọ́ kà sí wípé òun lo kí ni o bíi five hundred years torí pé lẹ́yìn five hundred years yẹn tí a ti lòun tó ṣe èdè ìdajì ọjọ́ lọ́dọ̀ ọlọ́run ọmọ àlìjánná ó ti bọ́ sí àlìjánná ṣùgbọ́n àdìsí kan wá wípé àwọn ọmọ àlìjánná ó ti bọ́ sí àdìsí àbí rẹ́rà oníṣọ́lá máa sọ báyìí pé yẹ́dínkùnù kòkòrò ọ̀wì mùsùlùmí náà àlìjánná àwọn tálákà tí wọn ò lówó lọ́wọ́ tán jẹ́ àwọn tálákà mùsùlùmí ó ní wọ́n ti wọnú àlìjánná kọ́bílàlẹ̀ agniya síwájú àwọn olówó bìnísìfì ìyàwó mi bìnísìfì ìyàwó mi kọ́ sí mi àti ààrẹ five hundred years òun làwọn olówó ẹ̀sẹ̀ tó wá lò lẹ́yìn àwọn ọmọ five hundred years yẹn tí àwọn tí wọ́n jẹ́ àwọn tálákà táwọn ti bá tiwọn wọnú àlìjànnà ó wá kù five hundred years tẹ́ pé àwọn olówó àwọn ní ọ̀wọ́lé gbẹ̀yìn ní gbẹ̀yìn ìgbẹ̀yìn ọjọ́ ìgbẹ̀yìn àlìkíyàmọ́ tó wọn ó ṣe wọn ó ṣèṣirò owó wọn so five hundred years ló kù lẹ́yìn ọlọ́ba ti dájọ́ tán táwọn ọmọ àlìjẹ́nà ti di ọmọ àlìjẹ́nà táwọn ọmọ àlìjẹ́nà ti di ọmọ àlìjẹ́nà àwọn àlìjẹ́nà ti wọ àlìjẹ́nà ní nǹkan bíi pé wàdé àsìkò tá à ń kí zuri ni wọ́n ti wọ àlìjẹ́nà nítorí pé ọjọ́ ìlọ́dọ̀ ọ̀tọ̀ lọ́hùn ṣùgbọ́n ó dédé five hundred years àwọn olówó ẹ̀sẹ̀ wa wà ń bẹ̀ ìṣirò tí wọ́n wá bẹ̀rẹ̀ bí ìṣirò kálukú bá ti wá tóbi sí ni so five hundred years yẹn làwọn yẹn tó wá lò kó sì wà tó wà àlìjẹ náà ẹni wà àlìjẹ náà nù adi sọ fìdí múlẹ̀ náà asan ní tó wà ní tìrìbí tó wà ní tìrìbí zó dé wà ní eh, nasaayi so lẹ́yìn wá gbà náà ọlọ́run bá wá ń sàlàyé fún wa pé ká mọ̀ ìpè ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run tàbá àgbà pẹ̀jọ́ kan lọ́dọ̀ ọlọ́run ó ṣe déédéé one thousand years yí àtàǹkà lọ́wọ́lọ́wọ́ ní ìsìn táǹkà tó wọ́n kà ní ọ̀rọ̀ bí a wà ní two thousand and thirteen ó wí pé àìsàn lo ọjọ́ méjì lọ́dọ̀ ọlọ́run ọjọ́ méjì ni tó pé one thousand years ló ń túmọ̀ sí eh, odidi tá a lá lò so one thousand years tàwa ní gbogbo gbàdá tí ń ka déètì bọ̀ tá a pè ní two thousand and kíni ọ two thousand and thirteen tá a pè lónìí ní sí tá a pè ní two thousand and thirteen lọ́dọ̀ ọlọ́run ọjọ́ méjì ní tí ẹ̀yẹ́ ń lọ́jọ́ kẹta lọ. sọ́dọ̀ wa lè sọ́dọ̀ kí wọ́n fẹ́ lọ́ọ́ máa kẹjú sí ló fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn kan tí wọ́n ronú sọ̀rọ̀ ọlọ́run wọ́n wò wípé gbogbo ọjọ́ tá a lò láyé kò lè ju ọjọ́ méje lọ torí pé ọjọ́ méje lọ́wọ́ wájú ọlọ́run gbogbo ọjọ́ gbogbo ọjọ́ tá a lò láyé tọ́lá ó fi palẹ̀ ayé rẹ̀ kò jọjọ́ méje lọ. sọ àwọn kan tí ń lọ́jọ́ ń bọ̀ tẹ́tẹ̀lẹ̀ ìgbà tí wọ́n ń ka déètì tì sí là ń sọ ní ìsìn báyìí àìsàn lọ́jọ́ méjì àti gbogbo àwọn tó ti ń lò bọ̀ láì bàtọ́ ti ń kà á after the death of Jesus Christ náà ti ń kà á bọ̀ báwọn tóbi di two thousand and thirteen ní ìsìn àwọn sì lọ́jọ́ méjì àti díẹ̀ kí lọ́wọ́ àwọn afẹ́ máa kánjú sí wọ́n tó wá fẹ́ lo hundred years lò láyé tó wá ní pé o fẹ́ lo two and a half years eh, two and a half hour níwájú ọlọ́run ọwọ́ ọlọ́run ọmọ òtètè fi àjẹ́ two and a half hours o fẹ́ lo hundred years o lè lo two and a half yẹn tán náà tiwọn tó fẹ́ lo hundred years ọwọ́ ọlọ́run ò tètè fi àjẹ́ oníkọ́lọ́ ti wà fi àjẹ́ ọlọ́run pé gbogbo tó lò náà tó fi wá jí àgbà mélòó ni eh, kí àwọn ẹbí àjẹyàn náà ìgbà mélòó ló fẹ́ fi wá jíyà tó wá fẹ́ mọ kọ́ràn lójú ọlọ́ni ilé kanjú èmi ò lè kanjú ẹ̀yin lẹ́yìn kàgbélé nsú ilẹ̀ mọ́ lọ́dọ̀ àtẹ̀mí <laughs> ìbàdàn ló one thousand years lẹ́sẹ̀ lọ́jọ́ kan ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run kí ara yàrá kí lọ́lọ́run fẹ́ kanjú fún reason ọlọ́ni pé wà nínú man in níta ọ̀bíkà sọ fún ọgẹ́yìn lè kanjú ọlọ́run sọ pé ọjọ́ kan lọ́dọ̀ èmi lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ka alifi sanati mi máa ta ọdún bíi one thousand years ten kan kí wọ́n ní ọlọ́run ilé kanjú ndí ndí ìdílé kanjú nìyẹn èmi kàn máa wọ mi èèyàn ní so sáà náà ilé kanjú jẹ́ báyìí ọlọ́jọ́ ẹ̀ wọ́n ní ọjọ́ méje ní kankan èèyàn ilé kanjú bó lè gbogbo tẹ́ ẹ bẹ́ẹ̀ lò para yín bu yín látòkè lómi délẹ̀ kọ́ mọ́ ju ọjọ́ méje lọ níwájú ọlọ́run bíi twenty four hours tiwa tá à ń lò yìí bẹ́ẹ̀ ló ti kéde wájú ọlọ́run ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ọwọ́ agùn ọwọ́ àjọ wa lójú ẹ̀dá wa fi máa sọ pé ọlọ́run á fi àjẹ mi ọlọ́run á fi àjẹ mi sọlọ́run bá ń ṣàlàyé fún wa ká lè mọ títóbi ọlọ́run bá lọ́wọ́ bá fi ń ṣàlàyé àwọn nǹkan fún wa ọlọ́run ní àwọn tí wọ́n ń kánjú wọ́n kàn ń kánjú nípa ọlọ́run bá wá fìyà jẹ àwọn ọlọ́run alákọ̀ọ́kọ́ ọlọ́run ẹ lọ gbà pé ẹ jìyà náà ni ẹni tẹ́ ń fẹ́ jìyà ọlọ́run bẹ yapa àdéhùn alákọ̀ọ́kọ́ kẹ́kọ́ lọ́gbanú ọlọ́run yẹn lọ́wọ́ mọ̀ pé ọlọ́run yẹ yapa àdéhùn alákọ̀ọ́kọ́ tí kẹ́kọ́kọ́ lọ gbà nìyẹn ẹgbà pé ọlọ́run bẹ yapa àdéhùn ẹ̀dẹ̀ tún mọ̀ wí pé ẹ mọ̀ pé wàyí náà yẹ ọmọ ní dàrọ̀ bíkà. ẹ sì lọ mọ̀ wípé ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run kàálífì sànàtì bíi one thousand years ten kàní so bíi one thousand years ten ṣe ni o ten ká ní lọ́dọ̀ ọlọ́run so kò tó nǹkan wájú ọlọ́run fa náà. wàkàáyé mi kọ́rùyà tí amúlẹ̀ ìtura ha. ọlọ́run ní wàkàáyé mi kọ́rùyà tí ọlọ́run ní àìmọye àìmọye ìlú ọlọ́run tó fẹ́ dá wa padà sọ́dọ̀ tó ti sán wájú èmi ọlọ́run ọbẹ̀ ètètè fìyà jẹ torí pé ọjọ́ yẹn ò ní túmọ̀ lọ́dọ̀ tèmi pé kèfèrí ń pẹ́ yẹn kò ní túmọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọ̀rẹ́ àmì ìlú tẹ́ pé ó ti yapa ọlọ́run tó yapa àwọn ànábì tó lọ́wọ́ bá rán sí wọn ọlọ́run ni àmúlẹ́yìtùlàhá ọlọ́run ni mo wá fi wọ́n lẹ̀ kí wọ́n kàn máa gbádùn tẹ́gbẹ́ ìròyìn rẹ̀ fi gbádùn ọlọ́run ni àmúlẹ́yìtùlàhá mo wá fi wọ́n lẹ̀ mo yọ̀ǹda fún wọn kí wọ́n máa gbádùn ọlọ́run ni wàyíyà zọ́ọ̀lì ọlọ́run nígbà fi wọ́n lẹ̀ lẹ́yìn ọlọ́run ni zọ́ọ̀lì mà ni wọn ọlọ́run alábòsí ni wọn wọ́n ń ṣẹbọ sọ́lọ́run ọlọ́run máa sì fún alẹ̀ wọ́n ń hùwà jẹ́ pé gbogbo tí wọ́n ń ṣe nínú wọn pátá yẹn ìbàjẹ́ ni ọlọ́run máa sì fún alẹ̀ nípa wọn rẹ̀ bàdé máa lọ́wọ́ lára ọlọ́run sún máa kàṣù wa ọlọ́run tí mo padà fìyà jẹ wọn náà ni ọlọ́run ṣàlàyé pé rízìn ẹlẹ́ẹ̀kẹta nu pé àwọn kan ti ṣáájú yín lọ táwọn náà yapọ̀ ọlọ́run ọba àwọn náà béèrè fún yà èmi ọlọ́run sì kọ́ fi wọ́n lẹ̀ náà wọ́n sì pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ṣe kíni o súnmọ́ àkàsù àwọn ìdàfẹ́ àjẹ́ ìgbà náà mu. ọlọ́run ní rízì ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run wáyé láyé àlùmọ̀sí ọ̀rọ̀ kò sẹ́nì kankan nù yín tí ò ní padà sọ́dọ̀ mi ọlọ́run mo wá ní mo fẹ́ fìyà jẹ yín ẹnìkan ní òdìkọ yẹn tí òní padà ọlọ́run yìí torí pé gbogbo yín lẹ́ padà kú tẹ bá sì kú tán padà gbé yín sí padà ẹ̀dọ́dọ́ ẹ̀mí ìlà ayé èmi tí mo ní máa fìyà jẹ yín ẹlẹ́ẹ̀kẹrin ni pé ó mọ̀ pé ń fìyà jẹ yín torí pé ọ̀dọ̀ mi lẹ́ padà sí bá sì wá padà so àì kọ́lọ́wọ́ ba lórí tí kébèrè bá ń sọ pé kọ́lọ́wọ́ wá fìyà jẹun ó kàn tanra rẹ̀ jẹ kọ́lọ́wọ́ bá ní kọ́yẹ́ kọ́ máa tanra rẹ̀ jẹun ti fi àjà wọn kan ṣáájú ẹ̀ lọ́yẹ́ tẹ́lẹ̀ kò sí tó fẹ́ gbéde yóò padà kú náà yóò sì padà wá jíya rẹ̀ lálẹ́ kìámọ́ kọ́lọ́wọ́ fìyà jẹ nìkan kan wọn náà. Yà ayú àná sọ ìnàmà àná làkùn lẹ́yìn. Sọ ọlọ́ba wa fẹ́ sọ fún ànábì pé kánábì ò nǹkan tí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n ń ṣàfitì sí ànábì òun náà ní pé bóyá òun ni ọba wọn sọ pé jọ́tò òun fìyà jẹ wọn nì ọlọ́run bò rán ànábì kó wá sọ fáwọn àwọn kèfèrí pé ìjọba yìí níyàwó jẹ yín ọlọ́run bò fi ànábì sọbi jẹ́ pé àwọn máa ń bè lọ́wọ́ ànábì wọ́n wọ́n pé àkọ́rí bùnmọ́tú àdúnà sọ pé nǹkan tí wọ́n promise wa yìí o. So, ṣé nǹkan tó súnmọ́ ni nǹkan tó ń promise wa ni o àbí amúyẹ̀jẹ̀ alùláwùláwù amadan àbọ̀lọ́wọ́ ọba tẹ̀ tó fi ìgbà sí tó tún ti jìnnà àwọn kẹfẹ́ àwọn abẹ́ lọ́wọ́ ànábì pèsè súnmọ́ ni òun náà sọ fẹ́ kúlìlà adìrì àkọ́rí ìbò máa tó àdó èmi ò ó súnmọ́ ni o ó jìnnà ni o kì í ṣiṣẹ́ tèmi nu ó súnmọ́ ó ni. eléyìí ò ṣe iṣẹ́ tèmi iṣẹ́ tó ń lọ́run rà níbi lọ́wọ́ máa ń wá ní kánàbí ò ṣàlàyé fún ẹ pé iṣẹ́ tèmi kọ́ ni kí n ṣàlàyé fún yín o ìjọ tó lọ́wọ́ bó fi yà jẹ yín kọ̀ọ̀kan mi ó wọ́n àgọ́ ní ẹ kó ti dé báyìí ọlọ́wọ́ bò ní sọ fún gẹ́gẹ́ kó ti dé ọlọ́wọ́ bò ṣàlàyé fún un ìjọba wa ni kó wọn wá ṣe òní kí ni ọlọ́ni kúl yá ayọ̀ àná. ó ní sọ pé ẹ̀yin ènìyàn torí pé àwọn kèfèrí náà wà nínú àwọn tábìlì wọn bá fẹ́ bá sọ̀rọ̀ tẹ̀gbá àwọn kẹfẹ́rí ọ̀gbọ́n dáná bí sàṣẹ àmì sọlọ́wọ́ ni yá ayé wa nà ọlọ́ gbogbo ẹ̀yìn èèyàn pátá yẹn ẹ kì í sàlàyé fún yín náà. ìnáma analakum nazirun mubin. ni ẹ lọ mọ̀ pé ìnáma analakum nazirun iṣẹ́ tèmi òun náà ni nazirun kí n wá kìlọ̀ fún yín. torí pé dọ́là wọn bá ń sàlàyé ń bì àwọn tó wọn bá ń bá wí bì àwọn tí wọn jẹ àwọn kẹfìrí ni ọlọ́ba wa lo àlè ìdárùn bẹ́ẹ̀ iṣẹ́ àwọn ànábì ọlọ́run iṣẹ́ méjì ni òun náà ni alákọ̀ọ́kọ́ òun náà ni tẹ̀síìr káwá fún yàn ní ròdù ìpè ọlọ́run ni ó ṣe àwọn nǹkan báyìí o tọ́ ọba ti ṣe ọ̀jẹ̀ ní àlìjánná iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ni àlè indar káwá kìlọ̀ fún yàn pé ọlọ́run ni ó mọ̀ ṣe àwọn nǹkan báyìí o tọ́ ọba ti lọ ṣe tọ́lọ́ba nípa ọmọ ṣe ọ̀jẹ̀ nìyẹn ṣùgbọ́n àwọn tọ́lọ́ba bá sọ̀rọ̀ ń bí àwọn kèfèrí ni ọlọ́ba ni pé sọ fún wọn yí pé ìnáma. sọ fún wọn yí pé èmi tí mo jẹ́ àlẹ́ bisá sálàm yìí tí mo jẹ́ fún yín òun náà ni nàvírò ẹ̀tọ́ wá kìlọ̀ fún yín so ẹ sì mọ̀ pé mùbíìrù ẹni tó wá ṣàlàyé nǹkan fún yín mo jẹ́ nàvírò mùbíìrù so mùbíìrù àmọ́túmọ̀ sí ẹni tó wá ṣàlàyé nǹkan kó lè bá a clear sí yín kó lè bá a yé yín dáadáa tí mo jẹ́ nìyẹn náà. alladhina amanu wa amilu solihat. so ọlọ́run bá fẹ́ mú iṣẹ́ dáhùn ànábí ọlọ́run bá wá jẹ́ iṣẹ́ méjì ni aṣọ aláwọ̀ kan fún wa pé àtẹ̀bùsí ọlọ́run bá kọ́ ti síwájú ń bì ọlọ́run ni walladhina amanu ọlọ́run ni àwọn tó bá jẹ́ pé wọ́n lọ nígbàgbọ́ síṣẹ́ tànàbí mú wa náà tí wọ́n tún wá jẹ́ ẹni tó ṣe pé nígbà tí wọ́n nígbàgbọ́ sí tànàbí mú wa àwọn aṣẹ́ dáadáa tánàbí tún ní kí wọ́n máa ṣe wọ́n tún wá ń ṣe é náà. lahum maghfiratun wa rizqun karim. ọlọ́ni lahum maghfiratun ọlọ́ni àwọn eléyìí wọ́n ò rí àforíjì ọlọ́run àwọn afáà máa ń ṣàlàyé fún wa pé kò sí bí mùsùlùmí ti fẹ́ ṣe láyé yìí o máa ní bùkátà sáforíjì ọlọ́run kò sí èèyàn bá lọ́ máa gbénu inú hu lẹ́lẹ́ẹ̀ kó nítorí pé òun fẹ́ sá fún ẹsẹ̀ òun àwọn afẹ́ rí nǹkan kan ta ọwọ́ àlọ́ gbénu wo lẹ́lẹ̀ yọ ọ̀sẹ̀ lọ́n kò sí méjì bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ti ń gbé àwọn èèyàn kan ní ọmọ bá lò ń bẹ́ẹ̀ bí wọ́n sì ti máa ń lò ń bẹ́ẹ̀ àwọn èèyàn ọmọ ṣẹ̀ òun ó sì máa ṣẹ̀ wọ́n bọ́lá ọba ti dọ́mọ èèyàn nìyẹn so ká ọmọ èèyàn ò lè kọjá ẹsẹ̀ láéláé sọmọ èèyàn ò lè kọjá ẹsẹ̀ so lóye kí mọ́tí dábàá sunu wa jama náà ni pé àwa tá a jẹ́ mùsùlùmí tó igbá ń tó yẹ lọ́ọ́ máa fi sàdéhùn fún wa pé ọlọ́run máa forí jìn wa àwọn kọ̀wárìjì àwọn náà wò pé èèyàn gbọ́dọ̀ dẹ́sẹ̀ bí èèyàn bá di dẹ́sẹ̀ kan lọ́dọ̀ tí wọ́n báyìí wọ́n yọ kóònù islam ni wọ́n ní kí ẹ ṣe mùsùlùmí mọ́ tó bá di dẹ́sẹ̀ kan wọ́n ní eléyìí èyí tún ṣe mùsùlùmí mọ́ kóònù ẹ ṣe mùsùlùmí mọ́ báwọn tó di pé o ti dẹ́sẹ̀ hùn ààyò yẹn kóònù islam tó di pé èèyàn dẹ́sẹ̀ bí èèyàn ṣe sìnà wọ́n fi àsìnà jẹ ni yóò sì máa jẹ́ mùsùlùmí ẹ lọ bí ni yóò sì máa jẹ́ so àwọn àtúnlọ́ padà wẹ̀ ó ti àwọn kọ̀wárìjà àwọn ẹni máa ń ṣe bẹ́ẹ̀ tó lọ́ bá fi sàdéhùn mẹ́gífìrọ̀ tẹ́gbẹ́ lómi wọn ṣẹ̀ṣẹ̀ kò ní lè túbà rẹ̀ ọlọ́run bó dùn foríjì náà kí a mọ̀ ẹ̀lómi ó dẹ̀ṣẹ̀ṣẹ̀ láyé yóò túbà rẹ̀ ọlọ́run ó tún gbà túbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run gbogbo àwọn tó bá jẹ́ wọn nígbà fọ́sọ́ tọ́lọ́run ọba tí wọ́n yẹ tún ṣiṣẹ́ dáadáa ọlọ́run làwọn magfiratun. ọlọ́run ní àwọn ni wọ́n rí àforíjì iwájú ọlọ́run torí pé a máa ra àforíjì ká tó wà lìjánà ẹbí jẹ́ pé àdìsí tó lálàáfíà òun náà ní wípé nígbà tí a bá ti kọjá lórí gbogbo òṣòro pátá yẹn téèyàn máa ń rí lálìkì àmọ́ àwọn òṣòro téèyàn máa ń rí lálìkì àmọ́ àá kọjá lórí sirot nígbà bá ní wọ́n kọjá lórí sirot tán tá a fẹ́ wọnú àlìjẹ́nnà báyìí ọlọ́run bọ́ ẹsẹ̀ tún wá jẹ́ kí gbogbo àwa tá a fẹ́ wọnú àlìjẹ́nnà ọlọ́run ọbọ̀ ẹsẹ̀ tún wá jẹ́ kí a tún wá mọ́ tán ẹnìkan kò lè gbẹ́sẹ̀ kankan wọnú àlìjẹ́nnà so ibi tá a ti dé ẹnu àlìjánná yẹn ọlọ́run ọba ó tún ṣàfọ̀mọ́ gbogbo apáta yẹn kó nu ẹsẹ̀ kó o di bá wọnú àlìjánná so mọ́gífìrọ̀ yẹn lákọ̀ọ́kọ́ rí ná tàbá ti wá rí mọ́gífìrọ̀ yẹn ètí ọ̀wọ́ àtẹ̀lé ni wàrísíkùn kẹrì òun náà ni àrísìkì àrísìkì tó jẹ́ àrísìkì alápọ̀nlé nítorí àwọn bá fi ọ̀rọ̀ yẹn dípò ní àlìjánná lárísìkì àpọ̀nlé wa torí pé àrísìkì àpọ̀nlé kò sí láyé ń bíi wa la máa mọ̀ pẹ̀lú làákàyè wa bí wọ́n bá rárí sí bí wọ́n bá jẹ tí wọ́n bá mú láyé ń bì èyàn strife ni èyàn wàhálà èyàn dààmú èyàn ìnira lè yóò fi rí tó jẹ tó mu so ìnira gidi olè yóò fi rí tó fẹ́ jẹ tó fẹ́ mu tó bá tún rí tán gan táwọn kan bá tún lágbára jùlọ wọ́n tún lè gbà lọ́wọ́ rẹ̀ tí wọn ò tún ní jẹ́ orí jẹ àwọn ẹni tí wọ́n máa gbowó lọ́dọ̀ rẹ̀ pé owó yìí ti do òun ti do lówó báyìí táwọn kò sì tún gbà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba pèsè sálíkì àmà àrísìkì ìjẹ́ ẹ̀mú tó rọrùn jù tó fi jẹ́ pé ìjẹ́ ẹ̀mú tá a ní láyé ń bì bàbá fẹ́ jẹun bọ́ bá ní ó jẹun ó ṣe wàhálà kí wọ́n tó lè sóúnjẹ yẹn tán ni kí wọ́n tó lè wọ́n ṣe bọ́ dààmú níbo kọ́ lọ síbi tí wọ́n ti ń ṣe oúnjẹ tó sọ pé oúnjẹ báyìí lọ fẹ́ jẹ gbà wọ́n ṣe bọ́ pìpìà rẹ̀ sùmọ́ lálẹ́ kìá mọ́ bẹ́ẹ̀ bá ti sọ pé oúnjẹ tó wò wò oúnjẹ ojú ẹsẹ̀ ti ń sọ́nà ni ọmọdé wájú ẹ̀ tí ó sì máa rí jẹ́ gbogbo ní àwọn anibukata sí ní ìbá ti ń fọkàn ro nǹkan kan báyìí pé òní òun èso ni ní o nǹkan múmu ni ní o nǹkan jíjẹ ni ọlọ́run sì jẹ́ ọmọ déwájú ẹ̀ lójú ní gbogbo àná tó bá tún wá déwájú ẹ̀ tán tó tún wá jẹ́ńjẹ́ yẹn tán lára wàhálà tí ń bẹ lórílẹ̀ ayé ni pé bàtí yẹn bá tún jẹun tán oúnjẹ gan tún ní àtúmọ̀ kó wàhálà báyìí àwọn tí wọ́n lówó lọ́wọ́ àìmọye ni oúnjẹ ti kó wàhálà bá wọn ìjẹkújẹ tẹ́ jẹ òun ọ̀fà gbogbo tí ó bá tẹ̀wá kó wàhálà báyàn rárá ìnira tó ń jẹ́ ń kó báyàn láyé ni pé nígbà bá jẹun tán tí kùn rẹ bá kún ó tún lọ yàgbẹ́ wàhálà kan náà ni pé èèyàn lọ yàgbẹ́ wàhálà kan ni tó yẹ pé nǹkan rírùn kan ni tó yẹ pé òórùn ni ìdọ̀tí ni lára wa tó dáwọ́ dàlí kìámà ọlọ́wọ́ amúgbélé kó bẹ̀ oúnjẹ tá à ń jẹ òní kú bára wa àtún wa ní dẹ́ntẹ́ pé àní tọ̀ àní yàgbẹ́ òṣèlú ọba ní ogún ni ó máa jáde ní ara wa ogún yóò wá máa rún òórùn àlìmísìkì ẹ àní gbogbo tí ń jẹ́ wàhálà pé a fẹ́ lọ tọ́lẹ̀tì a fẹ́ lọ tọ̀ a fẹ́ lọ yàrá a fẹ́ lọ ṣe gbogbo ẹ̀ kò ní sí mọ́ a máa jẹun àní wọn ká mo sì ti wá yó kò sí yó bẹ́ẹ̀ kẹ́rẹ́ pé òyìnbó sọ pé òun ti yó gbogbo nǹkan tó bá ti ń wọ ìjẹ lọ́mọ rí jẹ kò sí ní dísídàmù kankan bẹ́ẹ̀ so ẹ rí i pé rísíkùn kẹrin ìjẹ ẹ̀mú tó lápọ̀nlé tán yẹn yẹn àlìkíyàmọ̀ lọ́wọ́ kéèyàn adó lè lẹ́tọ̀ọ́ sí jẹ ẹ̀mú yẹn òní pé gbogbo wàhálà tọ́lọ́ ni a ṣe láyé agbọ́dọ̀ sí so ká gbìyànjú àti ṣe kálíbà àríjẹ ìmúná ọlọ́run mọ́ ṣe ní ìwé ẹnì kọ̀ọ̀kan wa náà. والذين سعوا في آياتنا معاجزين ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa nínú àyà yìí tí wọ́n kà fún wa yìí ọlọ́run ọba ní wàlẹ́dínà sáà ò fi àyà àtinà mọ àjìzì ọlọ́run àwọn tí wọ́n lọ sàá àwọn àfa àṣàlàyé fún wa pé fìdí sàá lọ́dọ̀ àwọn tí wọ́n ń pédè lárúbáwá àwọn ò ní sàá yẹn ò ní pé èèyàn ṣiṣẹ́ àbẹ̀yàn yára rìn àbẹ̀yàn pọ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ̀rọ àwọn fún tẹ̀síìrì ni pé sàá ọ̀nà tá a máa ń gbà lo sàá nígbà míì wà dọ̀ pé sàá iṣẹ́ tẹ̀yàn ṣe yẹn iṣẹ́ ẹbú ni ó jẹ́ ayàtànkà iṣẹ́ tí wọ́n ṣe ń bẹ̀ tá túmọ̀ yẹn ni pé wàlẹ́dínà sàá àó àwọn tí wọ́n hùwà bú àwọn tí wọ́n ṣiṣẹ́ bú sàá máa túmọ̀ bẹ́ẹ̀ tó gbé sàá yìí a máa túmọ̀ sí iṣẹ́ rẹ̀ ọlọ́ọ̀bá sọnù eh, àyà tọ́nùdọ́fẹ́ nínú sọ́tò abas tààkà nínú sọ́tò abas ọlọ́ni wà á máa ń já àkàyẹ́sà wà wúwà yáṣà òwò rẹ̀ tó wá bá wà ànábì tó ń sáré bọ̀ tó ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ tó ń ṣiṣẹ́ dáadáa iṣẹ́ dáadáa nìyẹn wàhùwà yaksha tó ń bẹ̀rù ọlọ́run sàá máa túmọ̀ sí iṣẹ́ dáadáa a sì máa túmọ̀ sí kíni o iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ẹbú ibi iṣẹ́ la ọlọ́ni wàkánà sáyùkún mashkura ọlọ́run ní iṣẹ́ ẹyin tẹ́ ẹ ṣe tó dáa ọlọ́run ní á dúpẹ́ fún yín lórí ẹ̀ á san yín lẹ́sàn-án dáadáa lórí ẹ̀. níbo bí wàá ní o lè kó méjèèjì sínú ọlọ́ni inna sáyàkùn làṣàtà ọlọ́ni inna sáyàkùn làṣàtà ọlọ́ni iṣẹ́ tẹ́nì kọ̀ọ̀kan yóò máa ṣe àti iṣẹ́ eré àti iṣẹ́ ẹbú ọlọ́ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni sáà ti bẹ̀ yẹn iṣẹ́ eré àti iṣẹ́ ẹbú ló kó sínú ṣùgbọ́n sáà tó wà mí tá n kà lọ́wọ́lọ́wọ́ yìí iṣẹ́ ẹbú ni ọlọ́ni wà lẹ́dínà sàáwó fi àyà àtìná. ọlọ́ni àwọn tó jẹ́ pé wọ́n hùwà bú nípa àmì àwọn ọlọ́run ọba wọ́n ṣiṣẹ́ bú nípa àmì àwọn ọlọ́run ọba wọn ò fẹ́ kámi ọlọ́run ọba kó fìdí múlẹ̀ lórílẹ̀ ayé àwọn èèyàn yìí wá nìyí o wọ́n á bẹ̀rẹ̀ sí í tiraka wípé àmì ọlọ́run ọba o kò ní fìdí múlẹ̀ lórílẹ̀ ayé ọlọ́run ní mọ àjìzí náà ọlọ́run ni àwọn èèyàn yìí wá ń gbìyànjú wọ́n wò yí pé àwọn fẹ́ kó agara bá ọlọ́run àbí àwọn fẹ́ kó agara bá òjíṣẹ́ ọlọ́run àbí àwọn fẹ́ kó agara bá àwọn tí wọ́n jẹ́ àwọn mùmìnì so gbogbo ohun tí ọlọ́run bá mú wá wọ́n á bẹ̀rẹ̀ sí takò torí pé wọ́n ń lérò ìpọ́ bó lè mú àwọn wọ́n dò ọlọ́run ò lè mú wa ọlọ́run ò lè mú wa àbí kọ́ pé wọ́n ń lọ wọ́n lọ mú gbogbo ohun tí àwọn èèyàn fi máa sákò nú ẹ̀sìn àwọn yẹn wá lọ tìbọ̀ nú ẹ̀sìn onímọ̀ ájìzínà wọ́n ń takò tọ́lọ́run wọ́n ń takò tànábì wọ́n ń takò gba àwọn mùsùlùmí bẹ́ẹ̀ nìkan bá ń sọ̀rọ̀ ọlọ́run ó tún takò ọlọ́run àwọn tó ń ṣe wà tó yẹ pé wọ́n ń tiraka lórí ìwà abú àwọn kẹfẹ́rí nìyẹn nípa àmì àwọn ọlọ́run ọba muhajizina lẹ́ni tí ń takò tọ́lọ́run ọba tí ń takò òjíṣẹ́ tí ń takò àwọn tẹ́jà mùmìnì ọlọ́ni kí ló ṣẹlẹ̀ sáwọn yẹn. wùlá ìka ashabul jahim. ọlọ́ni wùlá ìka ashabul jahim ọlọ́ni àwọn tí wọ́n ń ṣe léyìí o ọlọ́run ọba ní ashabul jahim ni wọ́n ọlọ́ni kò sí èméjì ń bẹ inú náà jahim náà ni wọ́n wọ̀ ọlọ́ba ti sọnu nínú sọ́ọ̀tù sábàì àyà àtàtì fọ irú àyà àtàkà iná wa ń bẹ ẹ̀yìn rẹ̀ ló fi yàtọ̀ síra wọn tọ́lọ́mọba sọ ń bẹ náà yìí pé wàlẹ́dínà sáàwò fi àyàtìná mọ àjìzín ọlọ́run ọba ní àwọn ìgbọ́dọ̀ bá ti mú àyà yẹn wá ní ṣùgbọ́n ìyàtọ̀ wà láàrin ẹ̀yin méjèèjì ní àyà ẹlẹ́ẹ̀kẹrin àbí ẹlẹ́ẹ̀karùn ni ọlọ́run ọba wa sọ bẹ́ẹ̀ pé àwọn yẹn o ọlọ́run ọba ní ó máa wà fún wọn àdáàbùn mìrìndínlẹ́sìn àlẹ́ ọlọ́run ní ìyà tí ó ṣẹlẹ̀ sí wọn. wàlẹ́dínà sáàwò fi àyàtìná mọ àjìzín àyà yẹn ni ọlọ́ba tuntun ṣàlàyé ń bẹ̀ pé àwọn tí wọ́n ń tiraka tí wọ́n ń hùwà tí ò dá nípa àmì àwọn ọlọ́run ọba tí wọ́n láwọn fẹ́ máa takòtò ọlọ́run àtòjíṣẹ́ àtàwọn mùmìnì ọlọ́run ní kíní ó ṣẹlẹ̀ sí wọn. ọlọ́run ọba ní tí ó máa wà fáwọn èèyàn yìí òun náà ní í pé ìyà ọlọ́run ọba tó jẹ́ ìyà ẹlẹ́ta elérò yóò máa wà fún wọn ọlọ́run ọba sọ ọlọ́ni ìyá aná òun náà nìyá ẹlẹ́ta ẹlẹ́rú tí ó máa jẹ́ tiwọn ní kàkà yàtọ̀ sí. àwòsálínà mẹ́rin kọ̀mílì kàmẹ́rù rasúl. àyà tí wọ́n fẹ́ kà fún wa yìí bó dẹ̀ pé àlàyé tiẹ̀ pọ̀ a lè má lè ṣàlàyé ẹ̀ ní òní èyí tí a lè kọ́kọ́ ṣàlàyé ń bẹ̀ ní àsìkò kékeré tó kù fún wa bí àsìkò bíi ìṣẹ́jú mẹ́fà òun náà ni pé àyà yìí àwọn tí wọ́n já àwọn àfọ onítẹ̀fsíìrì oríṣiríṣi ọ̀rọ̀ òun náà ni wọ́n ti sọ lórí àyà yìí èyí tó jẹ́ wípé àwọn àfáà aládìsí sọ fún wa pé àyà yìí o gbogbo táwọn afóńtẹ́fsìrì sọ wípé a lè gbà wọlé gbogbo oríṣiríṣi àdìsí tí wọ́n mú wá lórí ẹ̀ òun náà làwọn àfáà ti ṣàlàyé lé lórí láti jẹ́ wípé kí wọ́n lè ṣàlàyé fún wa wípé àwọn àdìsí yìí o kò fìdí múlẹ̀ wọ́n jẹ́ àwọn àdìsọ jẹ́ wípé àwọn àfa àgbà wípé ọlẹ̀ púpọ̀ kí náà ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà ni pé òṣìṣẹ́ ọlọ́wọ́n ba sallallahu alayhi wa sallam ní ìlú maka ó ń ka suratu najmi so suratu najmi òun náà ni wọ́n gbà pé òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ń kà ní ìlú maka bọ́sẹ̀ ọlọ́wọ́n bá ń ka suratu najmi lọ ọlọ́run ọba dá akọ nínú sọ́tún najim ọlọ́run ní afara ayétumú láàtà wàlẹ̀ ọ̀zá wàmánà tàtàlẹ̀ sátẹ̀lẹ̀ òkúrọ̀ ọlọ́run ọba dá akọ àwọn òòṣà mẹ́ta nílùú maka òòṣà alákọ̀ọ́kọ́ ní alat òòṣà ẹlẹ́ẹ̀kejì ní alẹ́ ọ̀zá òòṣà ẹlẹ́ẹ̀kẹta ní alimanata ọlọ́run ọba dá akọ wọn nínú wọn súrà tó ṣiṣẹ́ ọlọ́run bá ń kà fáwọn èèyàn ó ń kírun ní bethel atik ni ìbàdàn wa ń kírun lọ́wọ́lọ́wọ́ yẹn wọ́n wá sọ pé èṣù ìtàn àfọ́ńtẹ̀p sí ni sọ nìyẹn o èṣù wa lọ gbé sí ẹnu ànábì wípé kánábì ó sọ wípé ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí wọ́n ní èṣù gbé sẹ́nu ànábì pé kánábì ó sọ wípé tílíkàlì gàrọ̀ ní ìkùlẹ̀ húlà mini àṣàfà atu turutaja, ike ọwọ́ àlọ́ dà ọwọ́ ànábì wa kà ike ànábì sọ pé a ah, àwọn tẹ́lẹ̀ ń wò yẹn o àwọn ní olùsúnmọ́ ọlọ́run tó ga jù tó jẹ́ wípé tó bá dijọ́ gbèǹde àlìkíámà àwọn ni wọ́n sì pẹ́ yín pé àbánabi wa sọ pé eh, látà àti uza àti manata amẹ́ẹ̀ta yẹn pé ànábì wa kà wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni olùṣìpẹ̀tọ́ ga jù wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìdẹ́yìn tó bá dàlì kíámà àwọn ni wọ́n jẹ́ tí ó sì pẹ́ yín ah inú àwọn kèfèrí wa dùn pé ẹ̀hán dáhùn sọ́wọ́n ànábì nù yóò sì máa bú òòṣà wa lójoojúmọ́ àní kò wa dáadáa òṣèlú ọba wa kírun yẹn àwọn kìbìrì náà wò pé ìgbàdo ti bó sa wa mọ́ àbọ̀ forí kan lé lẹ́yìn ìwọ náà wà bá forí kan lé sòrí wáyà tí wọ́n gbà wá nìyẹn wọ́n ní ọ̀rọ̀ yẹn lọ́wọ́ adọ́dọ̀ àwọn tí wọ́n travel tí wọ́n ṣe ìjírà lọ sí Abasha yìí pé ah, àwọn gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí Mẹ́kà ti gbà fáná bí o ànábì ń kírun lọ́wọ́rọ́ ní Kaaba ó forí kanlẹ̀ gbogbo wọn náà sì forí kanlẹ̀ wọ́n ní nítorí ẹ̀ làwọn ará Abasha fi wá padà wá sílé so wọ́n ní eléyìí ni nǹkan ló jẹ́ pé ó ṣẹlẹ̀ sànàbí ṣùgbọ́n àwọn afá àtúnwọ́n jẹ́ àwọn afá aládìsí ni pé rárá wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ nípa àwọn àdìsí tí wọ́n mú wá wípé àdìsí yìí ó kọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ báwọn afá aládìsí ti máa ń ṣe gbogbo ọ̀nà tó gbà wá pátá yányán òun náà ni àwọn afá aládìsí ṣàlàyé ní ẹyọ kọ̀ọ̀kan wípé ọ̀nà báyìí ó gbọ́ ọ̀nà báyìí ó gbọ́ ọ̀nà báyìí wá gbogbo ẹ̀ làwọn afọ aládìsí ṣàlàyé ní ẹyọ kọ̀ọ̀kan tí a bá ṣàlàyé àdìsí eléyìí ó ti fẹ́ lágbára jù fún wa láti gbọ́ yé lọ títí ṣùgbọ́n àwọn afọ a máa ṣàlàyé lè fún wa lọ ní ọ̀la wọ́n ṣàlàyé fún wa pé èso olè lágbára lórí ànábì láìláì ọlọ́run ọba ò àwọn atájà ànábì ọlọ́run ọlọ́run òfin sùn lágbára lé wọn lórí tọ́gbọ́dọ̀ ó ti wá nu àáyà yìí pé nígbà tó lọ́wọ́ bá gangan ṣàdéhùn fún èṣù tẹ́sù níwọ̀ ọlọ́run àwọn tí wọ́n jẹ́ àwọn ẹrú sìn òun ó sọ gbogbo wọn nù kọ́lọ́run fún un láàyè ọlọ́run sọ ọlọ́run ṣe six now ọlọ́run iná ìbáàdí lé sàlákà lé ìmùsùlùtọ̀ ọlọ́run àwọn ẹrú sìn tèmi ìwé ìṣòro lágbára lé wọn lórí tẹ́mání ẹrú sìn ọlọ́run tàlọ́ yẹn gọ́gọ́ bọ́nú ẹ̀ sànàbí ọlọ́run yẹn gọ́gọ́ bọ́nú ẹ̀ ó bì gbé ànábì ọlọ́run yẹn gọ́gọ́ bọ́nú ẹ̀ nínú àwọn ẹrú sìn ọlọ́run àfáàní tá a bá gbé sínú làákà yàrá sí pé a sọ fún wa pé gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n mú wá yìí kò fìdí múlẹ̀ tába wọn ni ọ̀nà tába tó wá gbé sínú làákà rí pé tàlẹ́ irú sọ̀rọ̀ tó yẹ kọ́ kó sí gbé èso lè mú anábìlẹ̀ kọ́ débẹ̀ kò yẹ kí a pé èso gbé nǹkan sí ẹnu ànábì so àwọn bá wa ṣàlàyé fún wa lọ sí nǹkan náà apá sọ ni pé tó ṣe ọlọ́mọba bá ń ka kùránì tó bá ní alhamdulillahi rabbil alamin yóò ra dákẹ́ díẹ̀ arahmani rahim yóò dákẹ́ díẹ̀ ìgbẹ́ àgbà tí ń dákẹ́ yẹn òun wá ní èṣù wá sọ gbólóhùn yẹn láàrin bàbá mi dákẹ́ èṣù wá sáré sọ gbólóhùn yẹn bàbá ìgbà àwọn kèfèrí sí ní ọmọ èṣù náà làwọn náà wọ́n kàn gbọ́ ni pé ànábì lọ kàkínní yìí wọ́n bá sọ di nǹkan tí àwọn torí ẹ̀ forí kan kẹ̀kẹ́ wọ́n gbà pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ pé ànábì kasuwatu najmi ó sì forí kanlẹ̀ gbogbo àwọn kèfèrí náà sì forí kanlẹ̀ kò sí èméjì sọ ká sọ pé ànábì wa kà kankan jáde tẹ́ pé sọ wá gbé sórí ahọ́n rẹ̀ pé kọ́ kà ọ̀nà àwọn fáwọn sọ pé kò rí bẹ́ẹ̀ so insha Allah tún máa ṣàlàyé fún wa lọ ní ọ̀la òun láyà fi sọ kalẹ̀ lọ́lọ́ sọ pé wà má àrùsánná. àrùsálínà mi kọ̀bílẹ̀ kàmẹ́ ọlọ́run ní àti ìròjìṣẹ́ kankan wá rí láyé. wàlá anabi yìí àti ìran anabi ọlọ́run ọba kankan wáyé rí ilá ìzá tàmánà. fi so ọ̀dọ́ gbé ilá ìzá tàmánà tábà ní kó máa ka ọ̀rọ̀ ọlọ́run ọba fáwọn èèyàn báyìí alikọ shaitan èṣù náà pé ọ̀nà wo náà fẹ́ gbà ju náà kò sànàbí ọlọ́run bá tọ́ wa bí bá ti ń jíṣẹ́ fáwọn èèyàn báyìí sùn náà wò pé jẹ́mi náà jíṣẹ́ bú kan náà fún wa ìsàtà mọ́nà tí bá ti ń ka nǹkan fáwọn èèyàn rẹ̀ sùn náà wò pé ah n ti ń ka ẹ̀jẹ̀ ń dàrú máwọn èèyàn lójú ẹ̀jẹ̀ mi náà fi nǹkan kan sí kíni o n ti ń ka kèrè pé yóò gbẹnu àwọn ànábì ọlọ́run pé wọ́n wá sọ ntẹ́sù fẹ́ sọ fáwọn èèyàn ẹ̀ẹ́rì ànábì nǹkan báyìí ó sì àtún wọ́rọ̀ kan tó bẹ́ẹ̀ sọ sínú nǹkan tá ànábì ọlọ́mọba máa sọ fún un. so iṣẹ́ àlá máa kọ́ntínú lọ́la kí ọlọ́ba pé ó jẹ́ kí àrẹ̀sán lọ́dọ̀ wọn pẹ̀lú ìta gbọ́ àti ní àtẹ̀yìn kọ́lọ́ járí ọ̀nà ọlọ́run pẹ̀lú ìta gbọ́ ṣùgbọ́n kí ọlọ́run àbí hamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk